báyìí ló ti máa gbé agbada wá sáyé ọmọ tó bá dẹ̀ máa sọnù ni kò ní sọnù ṣèyí mo sọ fún ẹ àbí mi ò ń sọ fún ẹ pé kò yé rìnrìn òṣì kò yé wà bí ọmọ tí ò lólùbáwí ó kọ ò gbọ́ ó fọ̀rọ̀ mi ṣe ajá ló ń gbó ó dá mi lóhùn ó ya olódélẹ̀ yìí o kí láyé fẹ́ ṣe báyìí olódélẹ̀ kí láyé fẹ́ ṣe àmọ́ ṣá o <laughs> kọ́lọ̀ ṣàjẹ́ kí n bá olórí burúkú táyé máa bàjẹ́ tó fún ẹ lóyún ẹ̀ á gbà pé òun ti ṣe tipẹ́ òun ṣe ìkan yìí òun ò ní ṣe irú ẹ̀ mọ́ láyé òun ìwọ lórí ọmọ ọmọ amúnigbọ́rọ̀ yìí adójútì ni ọmọ ìwọ lóyún olóyún. gbọ́ ó dẹ̀ lójú pé létà ń dẹ̀ dá ẹ lójú pé ibi ni ẹ tó fún ẹ lóyún gbé. bẹ́ẹ̀ni ibi ni. bẹ́ẹ̀ni sí wàhálà ọ̀rọ̀ pariwo mọ́ Awólọ́wọ̀ jáwọ́ nínú àwo kò sí wàhálà rárá lẹ́yìn pé kọ́kàn bẹ̀ wá dànù ẹ̀ ó yá ó yá ó yá ó yá bọ́ síwájú. Látímà. ibi ni. àwa náà. àkírísẹ́ igàn ṣé ẹgbẹ́ jágẹ́tì ni wèrè ń gbélé yín àbẹ́yìn lẹ́ gbélé wèrè ẹ wọ sọ́ra yín o ẹ ẹ ẹ ẹ géètì ẹ yẹ géètì bẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ jáde. Eh, kí ló máa ń ṣẹ̀yìn sọ́nà sọ́nà ìkejì ajá ìlú ẹ kàn máa ń lanu ẹ máa ń pàdé ni ṣẹ́nu tí yín ò ní kọ́kọ́rọ́ ni àbí kọ́kọ́rọ́ orí yín sọnù. pédro ah! ẹ mọ̀ ọ́ lọ́sọ̀ọ́ wá ń wò láwa wá ń wò tí sọ̀rọ̀sọ̀rọ̀ ní tó báyìí èmi ọmọ ó yẹ kẹ́rin náà ti béèrè ìtẹ̀mí náà ládùúgbò yìí wípé èmi kò fi taratara gbádùn o sẹ́kítẹ́ sí ń wò mí rédíò ṣe sẹ́wọ́n bí mi sí o wàhálà ìṣe má bẹ̀rẹ̀ sí fún mi láti sìn kò ní rẹ̀ mi tí ò fi dọ̀tún la ọ̀nà màá bú yín jù màá bú yín pa ẹ̀yin tẹ́nu yín sí ẹnu ẹ̀wọ́ bẹ́nu yín ṣe rí tíírín ju ẹnu abẹ́rẹ́ tó ti yé yín ẹ̀kọ́ orí yìí kò fẹ́ dà fún yẹn yà wẹ̀rẹ̀ ni àbẹ̀bẹ̀ sọ̀fọ̀ ni. kò burú mi ò lẹ́jọ́ bẹ́ẹ̀ rò ọlọ́run ti mú nǹkan tí epo àsí máa dà kó tó fẹ́ nu ẹgbẹ́ bí. èmi la sí lẹ́nu yín ìwọ la sí lẹ́nu yín. ẹ̀kọ́ sí kòlè sọ̀rọ̀ jáde àwọn ọ̀gá náà dé kù. ẹ káàbù sà. lórí gbogbo èmi ni wọ́n sọ̀rọ̀ sí. Ah. kí ló dé. ẹ bẹ ẹ bẹ wọ àwọn àwọn wèrè wọn mọ wọn mọ wọn mọ fún wọn mọdọ wọn mọ fi ń gbálẹ̀ gbàgbàgbà wọn mọ fẹ jágẹẹtì wọn bá sọ̀rọ̀ mi bá sọ nídàá mọ mi lọ́wọ́ láti mọ wọn wá tọrọ owó ni sà. èmi wá tọrọ owó mi madam kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ jọ sá aṣẹ́yìn lẹ́ni lè. yes. Ah, àwọn kan ẹ mọ gbọ́ béèrè ọwọ́ ìbéèrè àpọ̀dà. ẹ wo ọlọ́run àmàdáhùn yẹ̀ sí gbogbo ìbéèrè yìí ẹ ṣàmì ni. wo ìwọ obìnrin tó bá fẹ́ ni kò ṣàlàyé fún mi mo ní kí ló ṣẹlẹ̀. ọmọ mi ní ẹ̀yìn lẹ fún mi lóyún. sọ́lá kí ló tó kọ́ yìí sí wọn ṣé ẹ̀yin ló kọ sí wọn gbà tẹ̀ ṣe ni fẹ́ kí n dàgbà jù bú ẹ. hello orí mi rí. lajú ẹ kò wò wọn. o mọ̀ mi rí. báwo mo ṣe wá fún ẹ lóyún. bójú sókè kò wò wọn. ta ló fún ẹ lóyún. sọ̀rọ̀ ta ló fún ẹ lóyún. Ah! ọkùnrin pè ló fún ẹ lóyún. mo bẹ. ẹ̀sà ló sì mi rí sá ló sì mi rí sá. ọlọ́run burúkú ló fún ẹ lóyún. wàhálà ló sì mi rí. ṣígẹ́tì fún mi jọ. ìyá lọ́wọ́ mi lóyún. náà burúkú ló fún ẹ lóyún. ọ̀rẹ́ alájúlẹ̀ olórí burúkú fún ẹ lóyún. olórí burúkú ló fún ẹ lóyún. ah mo dáràn mo gbé o gbé tí wọ́n ló fún wọn lóyún tí mo bí ipa ìtọ́ fún ẹ lóyún ayé mi o mo gbé o ah, mi ò ní gbà mi ò ní gbà mi ò ní gbà ibi tí máa kú sí ni mo wà yìí mi ò ní gbà o mi ò ní gbà ìwọ lórí burúkú ọkùnrin ìwọ ló bá mi lóyún mi ò ní gbà ìwọ ló bá mi lóyún ìwọ ló bá mi lóyún ah! ìwọ ló bá mi lóyún mi ò ní gbà ibi tí ẹ gbà ni o olórí burúkú ló gbà lóyún ah! mo dé o ẹ yàn jẹ ni o ẹ yàn jẹ ni ẹyàn mi jẹ ni ẹyàn mi jẹ ni wọn lórí gbogbo mi sí mi ò ní gbà ẹ ní ẹni tíkẹ́ẹ̀tì mi ò ní gbà o ah, ẹ ṣílẹ̀kùn mi ò ní kú òbí ibi tí máa kú sí ni ẹ ṣílẹ̀kùn ẹ ṣí yìí mi ò ní gbà ẹ fọmọ mi lóyún olórí burúkú. Annie. Oh, ah, my dear. How was your uh, day? Fine. I'm okay. Tí ah, ah, o ṣe àpọ̀jù. Um um ah, well, thank God. Ẹ̀pẹ̀rẹ̀. Yeah. Wow. Ah, well, bad. Ẹ can you imagine? Ẹ Salami àtàwọn obìnrin méjì kan náà wà ń pariwo léra wọn ní Gẹ̀nú Gate. Kí ló Salami fún ọmọbìnrin yẹn lóyún ni. Yes, orí ẹ̀ lẹ́nu. Salami jẹ́ pé ìrù ló kù, ó yẹ kó dọ̀bọ̀ ni. Bóyá tiẹ̀ sì máa last ni ó kàn fún ọ lóyún right left and center káàkiri. ọkọ táwọn yìí pẹ̀lẹ́ fèrè. Maria Curie. It, it, it's just so crazy. It's, it's funny. I mean, ibi tell your ti sọ pé mo yó mi ò jẹun mọ́ èèyàn kan dẹ̀ wà wọ́n sunkún àìjẹun I mean it's, it's crazy. àyà mi níbẹ̀ kò lọ síbẹ̀ yẹn sórí kò síbílẹ̀ ṣe lè ṣú tó kílẹ̀ máa mọ̀ kò dẹ̀ síbílẹ̀ ṣe máa mọ́ tó kílẹ̀ máa ṣú padà kò sí tó permanent ṣùgbọ́n tó má lọ síbẹ̀ yẹn. Your time is coming. <sighs> okay? I'm good. Yeah. I'm okay. I'm okay. Good. <sighs> Ah. doing on my matrimonial bed? How did you get in there? I think you should ask your wife that question. Throw no one in the right position, let it down. Young lady, tó o bá in the next couple of hours, my advice is quietly kó gbogbo ẹrù ẹ kó jáde kó nu yàrá right now. Sweetheart, come to bed. I've been waiting for you. Get out of this room right now! wife is a party to one of them. Only for what? Ah! Um, honey, um, Angela. Ah! Jọ torí no. um, actually èmi ni mo set everything up. Nítorí ọmọ náà dẹ̀ ni o because ẹni tó bá lówó tí ò bímọ onítọ̀hún ò máa lówó akúṣẹ̀ má lẹ́ni náà but ẹni tó bá bímọ but tí ò lówó onítọ̀hún ò ṣàkúṣẹ̀ o torí ẹ̀ ni mo ṣe rò pé amen bóyá tó bá get down pẹ̀lẹ́ lómi tó bá doyún bóyá ọlọ́run náà dé lè ṣíjú àlọ́ èmi náà èmi náà jẹ́ ìlóyún màá bímọ. ìbùkún tọrọ bá ti pé méjì èyí tó ṣe kókó jù lèèyàn máa ń kọ́kọ́ mú ṣe jẹ́ ká láṣẹ́wó ìjáde kúrò yàrá mi náà. excuse me fèrè kò dẹ̀ kí n ṣaṣẹ́wó. mo ní mo jáde kúrò yàrá I can't take this rubbish anymore. Nonsense. Oh. Ah! What are you doing? I'm getting frustrated. You know, you know, bá ń jorí alábàáhùn kò yẹ kí I mean, ibi tí èèyàn bá ti fi ìpínlẹ̀ fi hàn bá ọgbọ́n tó bá bá àgàn bẹ́ẹ̀ ó máa ń hmm? I mean, gbogbo education eh you tell me kí ni glasses fẹ́ ṣe fún ẹ tójú ẹ ti fọ́ pátápátá wọ́n sọ pé ẹ wà rẹ́ẹ̀jì ọmọ kan ẹ ẹ zora àti orí ọmọ ló ń bọ̀ what is that pẹ̀lú gbogbo gbogbo ṣe kàwé tó ẹ sọ disappointed. Jọba, I'm sorry, forgive me. Jọba, Ọlọ́run má bínú sí mi. Inú orí nìkan jẹ́ ọ̀rọ̀ bínú bí kò ṣe kí mo fẹ́ kó yí ẹ̀ dáadáa. Wọ́n tún take it easy. Ah ṣe bí àjọ lọ ṣe gba àwọn tẹ́sítì wọ́n lè sọ fún wa pé kò sí ìrànwọ́ tó rọrùn pẹ̀lú wa ẹ ń sọ we take our time wàá fẹ́ sáré jọ lọ́run lọ́nu bí tí wọ́n bí tí wọ́n ti sáré náà ni wàhálà ló ti kó sí wàhálà o ẹ wọn kí ni láìkì ní lágbájá ìfẹ́ wo wàhálà bẹ́ẹ̀ please wọ́n ṣàfàrẹ́ balẹ̀ time ẹ̀ ń bọ̀ wọ́n ṣiṣẹ́ ìyanu náà. ẹ̀yẹ lílo. It's okay, it's easy. Time. It's coming. Àgùntàn ń lóyún, ó jáwé àbí wẹ́rẹ́ abẹ́ orí. Aṣẹ̀dá mi ṣàánú mi ò jẹ́ ìgbẹ́jọ́. Káyọ̀ mi òkìtì ọ̀gán bá. Ẹ kúlé o. Ẹ kúlé òṣèwò. Ẹ kúlé òṣèwò. Kí ló ń yà ẹ́ lẹ́nu? Akin kí ló ṣẹlẹ̀? Ah, comfort kí ni ò ṣẹlẹ̀? Kí ni ò ṣẹlẹ̀ jọ́ nítorí tọ̀nà? O máa gbé ọmọ o máa gbé ọmọ sílẹ̀ fún àwọn aráalé. Wàá lọ máa ṣe ọmọ ọdún orí burúkú tó wáyé ẹ̀ wá ṣe. Eh, látàárọ̀ lọmọ tí láàárọ̀ ọmọ yóò ti yá sí. Bó ṣe ń bì ló ń gbóná. Eh, eh, ọkọ mi, ọkọ mi, kí ló dé ìkúnlé kí ló tún ṣẹlẹ̀ báyìí? Ìyá rẹ̀ gbọ́ ìfúnná, ẹ̀yẹ́ olówó orí mi kí ló dé? Ṣàgbọ́n ló ṣe ìrúgùn, ìdí ọ̀tí ni, mo bẹ́ẹ̀ sọ pé, kí ló kí ló rẹ̀? oúnjẹ ha tí bá bẹ iṣẹ́ ló bá bẹ sọ̀rọ̀ tó bá tó ṣe ha máa dàbò máa dàbò ẹ̀ tó yàwé ìgbà yìí láàárọ̀ ẹ̀ ìgbà yìí láàárọ̀ ẹ̀ wá ọmọ kan lára sí ọtọ́ ọmọ mi yé mi kékeré kan náà mo máa yà rẹ̀ bè ọlọ́run yà rẹ̀ bè wo tí bá lọ take time ẹ̀ máa fi ẹ̀ṣẹ̀ máa fi benefit gbogbo láìfò ẹ̀ àwọn family àríyẹ̀wò wọn máa bẹ sunkún. Okay. Akin would take it easy now. Eh? Akin ṣe bí kábà lè jẹ́ náà ni mo bá káàkiri. Mo ti máa rìn kú tó máa gbó. Ah, ah. Kí wàá ti ta ni ó lè fi jẹun tẹ́ fi lò bá ká? Wọ́n lè rí gbókúlé ayé wò lè bá ká. Ó máa ìṣọ́ra ẹ̀ tó ara ẹ̀ ó dẹ̀ mọ mí o. Ó mọ mí o mọ̀ pé mo ti kòló látàyè kọ́rẹ́sì oníke o. Ọlọ́run ọba tó bá lọ máa tó bá lọ ta gbogbo orí burúkú yẹn tó lọ ń tẹ gbogbo pẹpẹ rọ́bìṣì tó ń tẹ ẹ̀. Mo máa ṣí ẹ kábàkábà. Máa ṣí ẹ kábàkábà kò má nẹ a nẹ àwọn fámìlì ẹ̀ máa bẹ sunkún má nẹ débi pé wàá wọnú chọ́ọ̀chì wà ní kàn fún ẹ ní àgbẹ̀ pé fẹ́ kírun má nẹ gan ni o má nẹ wàá rí pásítọ̀ wàá rò pé wé láwà ni má nẹ wàá rí dáfún lórí títì wàá rò pé bóyá ábítù ni wọ́n má nẹ wọ́n má nẹ báyìí wàá rí táxi wàá pè lọ́ọ́ idiot àwọn ìtàláyé yóò wá dé sí ọkọ action tó lè lo effect sọ pé gẹ́gẹ́ idiot ò ní burúkú sọ ìwọ máa ṣàánú mi. wúmà kí ni nǹkan tó ra bọ̀ tí èèyàn lè fẹnu gba ibi ń payé gan ibi ń payé comfort comfort ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ṣé mi ò ní jẹun ni mo sọ pé kí ni nǹkan tó ra wa látàárọ̀ mo débi gbé oògùn òṣì kan kò ń ṣẹjọ káàdì mo ti pín gbogbo one two three four àbí kí ni gbogbo kí ni sẹ́dílàkì tó kọ́ ẹ̀ tí mo ti kó gbogbo ẹ̀ jẹ. àbẹ́bí parí. ṣé kí n kú ni comfort ṣé kí n kú ni mo ní rúurú mi ẹbí parí ṣé kí n kú ni ó yàwọ ni. kò lè ṣe sùúrù kí ló dé báyìí ní sùúrù ọmọkùnrin yìí. sùúrù orí burúkú ebi pa ṣe sùúrù. báàgì tó gbé wọlé kí ló wà nù ẹ àdébí pàmí mo ní kò sí òun pẹ́ẹ́ kọ́ ra papọ̀ wálé. mo mú mo mú bí pẹ́ mo ti rí pé pẹ́ lóòótọ́ èfú bóyá kò wọ́n mu báàgì yẹn ó dẹ̀ fi mo ra chíńchì rẹ. sísì ìjọ jẹ ní sísì. wọ́n ti ṣe lóyún náà. ṣé àbí jíjì. ní sùúrù ní sùúrù. èmi pa mí èmi. mo ti orí túndé Balinga ọpẹ́ lọpẹ́ id card tá ló jẹ́ ká fojú kan balẹ̀ ìgbà ọ. ọkùnrin òde gbà á ẹ ti sọnù ah. mi tí èmi bó ti èmi ti jẹ díẹ̀ tí èmi díẹ̀. kọ̀ǹfọ̀ kọ̀ǹfọ̀ ọmọ ọ̀gá ibi tó gadé gan-an <laughs> àtàbà wọn fi ń gùn. Ah, ah. Salami jọ̀ọ́ torí ọlọ́mọ rí sí mi o torí mi wọṣọ rí sí ká. Eh, èmi ò tiẹ̀ rí sí ọ èmi ti mọ̀ pé ọ̀wọ́sọ rí sí aṣọ àyégbà mi lọ́mọ̀ wọ́n tiẹ̀ nítorí pé táyọ̀ bá gba tápà kò ní kọ́ lé ìgùn mi táyọ̀ bá gbà wọ́n tó ọjọ́ jẹ́ kọ́ńkọ́ ò ní gbọ́mọ wá bíṣẹ́. ẹ ṣé mọ̀kọ́ tó ti bẹ̀rẹ̀ o torí mi ò mọ̀kọ́ tó kọ ẹnìkan tí ó kọ ẹ̀. àmọ́ bínú màdé á tòbi ìyàwó mi náà ní ọ. mo kàn ní kí n wá béèrè ọ̀rọ̀ nípa èmi àti ẹ̀mí bóò ni ètò wa. ọ̀rọ̀ jákujàku wo nìyẹn. èmi mo lè tọ́jú ọmọ rẹ o. èmi àti ẹ ẹ bá wa gbà mí kẹ èmi kan fọ sí mọ́ ẹ mi ò rí ẹ bá wì aláràṣà ló máa gbára ẹ̀ ga ni àbí torí bí bẹ́ẹ̀ kọ́ alákọ̀ ni màá ní èrè òun jọ talákọ̀wé. ọ̀pọ̀ ọ̀pọ̀ fún ọ ọ̀pọ̀ fún ọ láyé ẹ láyé láyé tó bá fẹ́ bàbá mi sọ̀rọ̀ mọ́ máa fi wí alága àbí tó máa fi wí alága o ìfẹ́ o lọ bẹ̀rẹ̀ mi gbòòrò ọkùnrin bẹ́ẹ̀ dájú mo ti dá ẹ lọ ni mọ́ kí ló fa ẹ̀ ọ̀pọ̀ tí mọ́ mi láì kàfà. kí ni. lọ bẹ̀rẹ̀ gbòòrò wọ́n sọ fún wọ́n sọ fún ọ bí mo ṣe gbà yìí tó. ṣé kò rọ̀ bọ̀ ni ẹ́ wọn náà mọ̀ pé gòrílà ni wọn náà bí ètò tí mo kí ní sọkọ ọbọ kí ni. kúnlẹ̀ yé pípé kúnlẹ̀ ọmọ mi ni kúnlẹ̀. ẹgbà wá o ọmọ kan wá o. yé pípé ọkọ mi ọkọ mi èmi ni ó ah, lajú. yé ẹgbà mi o ẹ eh, mo sọ bí mo ṣe ah, ah, mo sọ bí mo ṣe kúnlẹ̀. madam mo eh, fẹ́ ọ̀yìn ìbọn ọ̀yìn madamu madamu. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ni. mo gbé mo dára. kí ni. ọmọ ọmọ ọmọ ọmọ bọ. kí ló ṣẹlẹ̀ kọ́ tẹ̀lé ọ. ó dàbí pé ó dàbí pé ọmọ ti kú ọmọ. ẹ ṣe kú. mo gbé ọmọ kan pọ̀ màdámù. ẹ̀rẹ̀ ọkọ mi ẹ kò dé ṣàánú mi ẹ àkànbí ṣàánú mi ọmọ máa àpẹẹrẹ àìdíà pẹ̀lẹ́ yẹn comfort mo ti sort gbogbo bills ah. ẹ ṣe wo no problem ẹ ṣe wo ọlọ́run ló ṣe pẹ́ ẹ̀yin amukoko kí gbàgbé ṣàná ọlọ́run ò ní gbàgbé ẹ̀yin náà. àmín mọ́mi gbogbo ibi tí bàtà ti ń ta yín lẹ́ pátápátá ọlọ́run mi á bá mi fòróró ìtura sí i. àmín àmín àmín ó yá dìde dìde dìde dìde ah, ah. dìde pẹ̀lẹ́. mọ́mi tí wọ́n bá ti discharge ẹ̀ nírọ̀lẹ́ àá máa bọ̀ irọ́ o wo ara òkè ṣòkòtà tẹ bá ti kúrò níbi kẹyà máa lọ sílé ọ̀dọ̀ ẹni tó bá dé dọ́là ẹ máa bọ̀ lọ́dọ̀ wọn. jẹ́ kí sáré máa lọ máa rí bàbá àti màmá wọn. ẹ ṣe lọ mà ẹ ṣe lọ́wọ́ àwọn ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀yìn náà. Ah, tẹ́rù bàbá tó dùn ún ló máa ṣàánú mi. comfort comfort kí ló dé kí ló wá ṣe ń bí báyìí kí ló gbọ́mọ mi wá ṣe ń bí báyìí òun kò ń pariwo ó ṣàwọn hospital làwà kí lóye tó ń pariwo tó tó yìí. Ah, kí ni nǹkan tó ń bá mi sọ ok ok ibo la fẹ́ rówó o wá sí hospital bí ìgbà ìsìn ibo la ti fẹ́ rówó. Ah, akin ṣé òun ti ẹ̀ bèrè àlàáfíà ọmọ rárá òun owó ló bẹ̀rẹ̀ sí ni máa sọ. nígbà tí mo mọ̀ wípé a ní fòkúta sanwó náà ọmọ sick nísèdí kó gbé lọ sọ́rọ̀ bàbá bùnmi kán fún lábẹ́rẹ́ ká fún wọn five hundred naira àbí kó gbé lọ sọ́rọ̀ bọ̀mọ́ ọ̀sùn lè yá ká fún kán kí àgbo fún ọba gbọmọ wá sí bíbá ìwọ owó signboard wọn ni n rí bọ́ọ̀bù àwọn ṣe fáyìn mi kọjá náà ìwọ náà wo irú tó gbé lásìkò tí bàbá bùnmi sírú bẹ́ẹ̀dì tí tọ́mọ máa sùn sí lélẹ̀ tí wọ́n ti fi gbogbo kàrámọ̀ sí bí ìgbà tó jẹ́ pé kíní tí wọ́n ti fún ní pákéjì. anyway thirty thousand naira ní bíìlì. ẹ kí ló ṣe. thirty thousand ah, ìjọ tó tọ́lọ́ bolo ti fẹ́ rí bolo ti fẹ́ rí thirty thousand náà. gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ thirty thousand naira ní bíìlì ọ̀gá tí mo bá ṣiṣẹ́ wọ́n ti san. wọ́n ṣe kí ni wọ́n ti thirty thousand jọ́ torí tọ́lọ́ wọn kó fún ẹni òsá tí ì lọ kó fún dókítà. kí ló ṣe. irú ń sin báyìí a máa a máa kàn fara ké fún wọn pé a ní ju eight thousand naira lọ àwọn náà dẹ̀ máa ṣe kí ni a máa lé twenty two thousand naira yòókù a máa lè má kó àfi kí ló fẹ́ jẹ́ ká máa jẹ́ tábà tábà pò lọ síbi tábà délé. yes. akin hmm? akin akin akin. Ah! báwo la rẹ. àlàáfíà ṣeun. dókítà ní kí n wá rẹ àwọn tó bá ti ṣetán. Ah, ok mo ń bọ̀ ń fẹ́ yẹjú sí dókítà. ọyìn comfort wa o ti kò yẹn fún dókítà. Ah, o yẹ kò yẹn fún dókítà comfort torí ẹ̀ náà ni dókítà ní kò wá comfort jẹ́ kí n jẹ́ kí n sá ẹ̀. tó bá fi ọwọ́ ẹ̀ kàn mí tí o bá fi lè fi ọwọ́ ẹ̀ kàn mí. akin má sùn mí kàn gírí o àbọ̀wá bá lọ rẹ̀. comfort Thirty lọ sáà ti ń bì gbogbo tàti náà láti ta àdúgbò mi àti ìmọ̀ thirty thousand àná twenty thousand lé ní tó bá kò sí ìpìlẹ̀ kan thirty comfort. kékeré ni gbogbo ìtẹ́ ń sọ yẹn ẹ wo ní profession wa yìí ojú wa máa ń rí ẹ kò sí ètà àrírí èmi ti róyìnbó tí nǹkan kan ò ṣe tó kọ̀ decide pé òun ò fẹ́ bímọ ìgbà tó wá máa kú la wá rí pé gbogbo properties ẹ̀ ó ilẹ̀ fajá tó ń sìn ní one second ma please come in. wa aláwọ̀ dúdú la kà mọ bbc nǹkan àwọn òyìnbó ò rí as anything. I'm with you ma. ah madam ayé tá a wà yìí tó bá ti wà kò sí nǹkan kan tó ń jágàn ìgbà yẹn ni wọ́n máa sọ pé wọn ò rọ́mọ bí o nǹkan kan ṣẹlẹ̀ o ìgbà ìkòkò but with money now kò sí nǹkan tó ń jágàn. yes artificial insemination náà pè wọ́n mú àtọ̀ ọkùnrin tó lè doyún wọ́n á fi sínú obìnrin gbàm lóyún bá dé. yeah artificial insemination. nǹkan tó ń try láti sọ nísìnyí pé bóyá ká ṣe artificial insemination. àbí mọ́mì ṣebí bí ohun ẹni bá ṣe ìgbà láṣẹ sùn. ẹ lóòótọ́ àwọn dókítà sọ pé sperm ọkọ mi ó lè di ọmọ àmọ́ kò tí ì dọmọ lára tèmi so kò jẹ́ kí èmi rí lè nígbàgbọ́ ó dáa tá bá tiẹ̀ máa ṣe artificial insemination ọ̀hún obìnrin wo ló máa jẹ́ surrogate mother. mọ́mí máa ṣe. comfort ìwọ. bẹ́ẹ̀ ni mà. Salami. Sẹ́límọ̀ kí la tún rí gbọ́. Sọ ọtí wá lọ bí sẹ́ni báyìí ṣé kò yẹ kí n ti lọ bí sẹ́ni déédéé wò yìí ẹdúró náà nígbà tí màá tètè lọ ní ìsìn bó lọ̀gá mi ṣe fẹ́ fún mi láyè níjọ́ Sunday tí ń bọ̀ sọ fún mi. ẹ owó oúnjẹ tiwa wá ń kọ́. owó oúnjẹ ní ààrẹ ní lẹ́yìn èrò ṣé ìfún ọ ní one thousand four hundred lálẹ́ àná ni ọ̀dà òun dà ètí mo fún ọ lálẹ́ àná ńkọ́ one thousand four hundred. <laughs> one thousand four hundred ní èmi àti ọmọ mẹ́fà máa fi jẹun sàlámì ah, ó ti kéré jù orí ẹ mọ̀ wá séjú ní o one thousand four hundred òun nìkan àtọmọ mẹ́fà péré kò tí ì tó jẹ lọ́sẹ̀ kan one thousand four tó rí ọ̀fẹ́ sọ mí lẹ́nu ni ọlá pé mi mo sì ti rí bàá jẹ́ tí mọ̀ pé sàmọ́ ní o tiẹ̀ padà wá rí dáadáa báyìí fún olúwa rẹ̀ ẹ tí mo mọ̀ fún three thousand naira ní lọ́sẹ̀ kan àtìwọ́ àtàwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà mo ti fi fi ọ́ lẹ́nu ó ti jẹ́ kí ẹnu rẹ dàbí agbada tí wọ́n fi ń wa tí wọ́n fi ń dín àkàrà o lè rí jù bẹ́ẹ̀ lọ. ṣé ń gbẹ́dẹ̀ sìn. Hmm. tó ní bí wọn ò bá dún omi òun ò lè mú three thousand naira tó o máa ń kó sílẹ̀ tẹ́lẹ̀ ṣé o rò pé tèmi àti àwọn ọmọ ni bí wọ́n máa ń fi kún ni. wo ọlọ́run mọ̀ bọ́ láti rí máa fi kún lọ ṣé o ti gbọ́ gbogbo ọjà tó bá ń tà yóò máa tà gbogbo ọ̀nà tó bá ń bá wọlé yóò máa wọlé máa fi kún lọ edé ni mí èmi ọlọ́run òkun bẹ́ẹ̀ ni lókun ẹjọ́ ọdọ àbọ̀ mo ti lọ. Ah, síọ oníranù sàlámì ọkùnrin kọkùnrin tó bá ti sọ pé òun ò lè ṣojúṣe rẹ̀ fúnyàwó ni kí n bá ọ lọ. Eh, aláàdá ló máa bá a ṣe é. Eh. a ah! jóná kí ni wọ́n ṣe ń bí. kí ni mò ń ṣe ń bí irú bí èèwọ̀ nìyẹn jẹ́ ká yanjú ọ̀rọ̀ tó wà láàrin wa ni. ariwo táwọn ah, máa sọ̀rọ̀ bíi pé o gbé bú máìkì mi àwọn ẹ̀ tí máa lò kejì. ṣáà dá mi nù. Eh, asọ́mù ah, oh. pé yá yìí bẹ́ẹ̀ lé ni wọ́n kò tiẹ̀ bá mi ọmọ yìí. ọmọ ìrìn kò sọ bẹ́ẹ̀ ńlẹ̀ káàkiri. Eh? lórí ipa kan ọkù lẹ́ẹ̀kan lásán tó ń di tí tó ń gbé kínní wá kálù ẹ̀ mọ́lé orí four thousand ní mọ́jà pàdé náà o. four thousand naira owó kíni ṣé four thousand naira àwọn obìnrin fi ń ṣẹ́yìn oṣù méjì fún ẹni. èmi jẹ́ támábí onígbà sẹ́yìn oníkọ́ mọ́ pa mọ̀lú mi. Ah! ọmọ wo ni. salami ṣé pé ìwọ lè bá obìnrin ṣùgbọ́n lóyún. lẹ́yìn ọmọ mẹ́fà. aṣọ tiẹ̀ ní four thousand naira lọ́wọ́ tó o kó one thousand four fẹ́mi àtọmọ mẹ́fà ká fi jẹun. ẹkú lọ́wọ́ ọkọ ìyàwó

sálámì ẹ̀ẹ́n ah, ìwọ dànà mo ti ń dúró díẹ̀ náà ó dẹ̀ máa bọ̀ ó sọ pé kò sí problem wàhálà kankan ò lè ṣẹlẹ̀ ó dájú ọ́ àní kò jọ kó máa bọ̀ <laughs> ẹlẹ́jọ́ ṣáà máa bọ̀ mú etí ẹ̀ okay all right. Ah. tí n bá ní bọ́rọ̀ ó sì rírí tí ọba wa rí bẹ́ẹ̀ mọ̀ nǹkan tọ́rọ̀ bá bẹ́yìn yọ tọ́lọ́dín tí màdàmú lọ yọwọ́ kan fún sí ni bíi ti bruce lee wá rí nínú bẹ̀ wá rárá ní ti ẹ̀wọ́ bẹ̀ rárá. ọkọ tó ní òní. odúdé yìí náà ni odúdé yìí ni. kí ló fẹ́ wá níbi. sẹ́yìn ẹ̀jẹ̀ sọ tẹnu ẹ̀jẹ̀ sọ tinú mi sí ti yẹn sí hmm. rí mo sí máa ẹ sí máa lọ tẹ máa bọ̀ tẹ máa bá mi lẹ́nu géètì mo kó ilé bàjẹ́. àwọn kó wá wà níbi kí ni kí n lọ lé ìdí ẹ̀ sì gbádùn mi ẹ̀ sì gbádùn mi o. sẹ́yìn ìrọ̀lẹ́ ìjọ ara iṣẹ́ ti tán èkó lọ́wọ́ yìí mo tún ṣe ẹ̀kọ́ tó sọ ọ̀gá mi ní ìlú ẹ̀ pa mo kúkú ìgbà bàbá mi yìí bàbá mi yìí sẹ́dá bàbá mi yìí bàbá mi yìí bàbá mi yìí ìdí mi tó tẹ́lẹ̀ rẹ̀. ìrọ́ ní ọ́nìjọ́ tí sákì bá tiẹ̀ wá lóun fẹ́ jẹ sàkí ní iṣẹ́ òun sàkí tí lè yìn wá tójú wọn tí wọ́n sàkẹ̀lẹ̀ lórí kò yẹ kó le tó báyìí àbẹ́yẹ kó le tó bẹ́ẹ̀ ni yẹ kí madam náà lè understand yìí nígbà wọn lọ understanding ló matter tí má bá wọn sọ pẹ̀lú gbogbo ohun tí mo ti jẹ sára yìí ó dá mi lójú pé kò yẹ kí wọ́n yí mi lóhùn padà wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ara mi lọ́wà I will try my best luck hmm. ẹ̀ka lọ́mọkùnrin kù. ẹ má wọrí mi á sẹ́ẹ̀dì owó sẹ́ẹ̀. Mm-hmm. Aye, kò sí problem. Màá sọ̀tẹ̀. Okay, bye. Ẹgbẹ́ ìjókòó mọ́. Báwo ni? Ṣé kò sí? Kò sí wàhálà. Mo fẹ́ rí fún àwọn kankan. Fún ọ̀rọ̀ pàtàkì. Jókòó náà. Ẹ ṣeun. Ẹ má bínú nǹkan tí mo fẹ́ bá yín sọ yìí ẹ kàn ṣe nǹkan kan fún mi mo bá ṣe ń sọ fún yín ẹ mọ́ bá mi fi ọgbọ́n àti òye gbé tó ti yẹ yín ṣe rí nǹkan kan máa dùn mí nínú ọ̀rọ̀ yín kí sì máa bà mí nínú jẹ́ tí má ti lè rántí pé à ń bẹ lọ́run lẹ́sìn wa nítorí èmi rí yín rí i pé ó yẹ kọ́lọ́run ti dá yín lò àmọ́ ìhà tẹ́ sí mi àti bí ṣe dá sí mi tó níwọ̀nba àgbà díẹ̀ ráńpẹ́ tẹ́ bá fún mi pé kémi ò kí n lọ fi sinmi nílé o àbíjọ́ Sunday tí n bá wà bìṣẹ́ rárá èmi máa bá yín jáde sọ̀rọ̀ yìí bóyá kí n lọ ilé aláwo bóyá kí n lọ ilé oníṣègùn àbí ilé adáhùn ṣe nítorí kẹlẹ bá tètè rí ọmọ bí ìgbà míì tí ọ̀rọ̀ ẹbọ bá yọ mo bá yín gbẹbọ tó bá sì jẹ́ pé talásìjẹ náà ni mo bá yín jẹ àmọ́ tí ó wá jọ mí lójú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni pé bí àwọn tí mo lọ báyìí tá ń ṣe ájò ọmọ bíbí fún yìí bí wọ́n ṣe sọ fún mi ni pé èmi èmi ò pé èmi tí mò ń bá yín jẹ àsìjẹ o tí mò ń bá yín gbé ẹbọ lóríṣiríṣi pé èmi náà ni mo gbọ́dọ̀ bá yín lájọṣepọ̀ tí n bá fẹ́ kẹ́ tètè bímọ. ẹ sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wá mi sọ́tún fẹ́ ń wá mi sósì bẹ́ẹ̀ lèmi náà ń wá ara mi pé yóò sì wá jẹ́ èmi ni mo gbọ́dọ̀ ṣerú nǹkan báyìí fún màdàm kò kó jẹ́ mi o àwọn ibi tí mo ti ń wá sọ́tún wá sósì ni mo ti mọ ìdí tó fi yẹ kó jẹ́ èmi tó ti yé yín sẹ́wọ̀n pé akọ́lá pátẹ̀ ń wò ìtọ́ ni ọbí ń sọdún ìtọ́ ni ọ̀bùn bí ń lògbà o ṣe rí èmi tẹ́ ń wò yìí àtọ̀ kíkì òun lọ́lọ́run jogún fún mi látọ̀run tí bá kan obìnrin kú lẹ́ẹ̀kan báyìí tí mo tún sí kú kú kú kú kú kú ọlọ́run gbọ́ oyún ni ẹ̀sẹ̀ kẹ̀sì máa wò mádàmú èmi náà kọ́ lọ́ọ̀ ni tọ́lọ́run bá fi rán yàn látọ̀run bí yàn bá délé ayé ìrọ̀rùn náà bọ́ sí <laughs> ẹ̀sìn wo àtọ̀ mi kì gan ó kì gidi tó yẹ pé tí n bá mọ̀ máa tún sí pùpùpùpù pẹ̀lú bẹ́ẹ̀ni tó ti yẹ yín sẹ́yìn ni mo bá yín yànjú ẹ̀jẹ̀ ká ṣèké ní mi ká máa ń kóbó nítorí àti tètè bímọ yín tó ti yẹ yín ìbẹ̀ ṣe mo ṣe wojú yín tó fi ti dànù tí bá mú yín pẹ̀lú ojú yín máa máa ṣe yín lè ṣe dànù. ìwọ. jésù. Lie lie, ló ń sọ Angela, Anjola try láti understand nílé ah, ah, you ò mà kí n Bless you. ṣé ká try ẹ̀ now eh, I am not getting any younger. no you can ń try ah, ilẹ̀ àná olóògì ṣú láéláé kò possible o n tí mo máa sọ ni mo sọ fún ẹ. Anjola ó possible. n kò possible. ó máa possible. what's wrong with you. kò possible Oh my possible. mo lè sọ fún ẹ possible Oh my possible. Oh my possible. Oh my possible òkìtì ọ̀gán bá kalẹ̀ ó kalẹ̀ dẹ̀dẹ̀ ẹlẹ́dùn àpèsè ọmọ fún mi. bàtà rọ onímọ̀lá ẹ̀ máa wá wọ ọjọ́ àkànjá ẹlẹ́dùn aṣọ ọmọ bíbí ọ̀dì rọrùn fún mi. mo ti kí ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ náà. ìbúrú ah, fọwọ́ kan ìyàwó mi. Ah, nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi ń fọwọ́ kan ìyàwó mi. ẹ wo ojú mi lè ṣe sùúrù ṣàníbi tá a sọ̀rọ̀ sí ṣó ti gbàgbé ni. Ah, mo ṣe máa gbàgbé ṣé mi jọ́ dẹ̀nà àbí mo jákin dánidáni. wo wo jọ́n tó ìtọ́nà jẹ́ kí ni ìtọ́nà wo gáràjà rẹ̀ ló easy ni kò easy náà wà nǹkan ò mára ró láti àwọn kò easy jọjọ. kò sí problem mo lè sign order taking kan fún ẹni kò lè gbà mí bọ́. tipa lẹ́yìn ni. àlọ́ mọ́ ara mi ti kún ṣé máa lẹ́ yìí nìkan. alẹ́ yìí nìkan ni ó mú mi nínú gan. ó yá wá ṣe nǹkan tó fẹ́ ṣe wọ́n ah. wá ṣe kò jẹ́ kí n gbèsè. Ah. Ah, kí ló dé kí ló dé náà ó ò dé farabalẹ̀ àgbo mi gbogbo gbòòna. ọmọ wo ti fi iyọ̀ sí jù náà kí ni gbogbo magé tó ń dà lọ bẹ́ẹ̀ sí wóó jọ́n torí tọ́lọ́ ọ̀pẹ́ ni open garage ní ẹ̀kẹ́ mi páàkì ìjọ. sáà ní sùn yes ẹ. Eh. àwọn ní rule now? ha hey, mama. máa rí i ha ooo. kọ́fọ́. ẹ. kọ́fọ́. Eh. Salami. kí ni eléyìí kí ni. ó ah, ah. rò béèrè àgọ́ wo ló ń Ah. lọ́wọ́ mi ah. ṣé ojú ẹ fọ ni àbọ̀ mo jọ torí ọ̀nà Salami nǹkan tó bá fẹ́ sọ ni kò sọ ṣáà rí mo busy man disturb me now. Eh. ẹ. Eh tẹ́mi bá fẹ́ sọ ni kémi ọ̀ sọ dúró eh. náà ẹ̀mí lónìí mo ti sọ fún ọ nínú ilé ìpè tó bá gbóúnjẹ fún mi pé láyéláyé ẹ̀ tó fi kú má máa fún mi ní ẹrẹ yọkan máa o ṣé mo wá tọrọ oúnjẹ ń bí ni. Salami ìtẹ̀ ti máa sick finally <laughs> jọ̀wọ́ bínú o nítorí ọlọ́ọ̀ ẹ̀rọ mélòó ni màmá fún ẹ. ọ̀dà àtọ̀ bá mọ̀ lọ́mọ láti ṣe lọ kírú mistake bá mọ́sí wáyé mọ́nú àgbélógbèsè ayé rẹ̀ ní àárọ̀ mọ́ fẹ́mi lẹ́ran mẹ́ta lọ́sàn-án mọ́ fẹ́ran mẹ́ta sórí oúnjẹ fún mi lálẹ́ ẹ̀ran mẹ́ta ń gbọ̀dọ̀ mi o o lè ní ẹ o lè alájẹbọkọ ọmọ kan tó ṣẹlẹ̀ ọba máa jẹ mẹ́ta mẹ́ta nìkan mẹ́jọ mẹ́jọ ló bá máa gbà. lónà kọ́ńfọ́tì o ti rí sẹ́ńbò mi àbí. ní kíni. lẹ́nu ẹ̀bí ń jó belebelebelebele bẹ́ẹ̀ o ti rí sẹ́ńbò mi. ẹ kọ́fọ̀tì kí ló fa ariwo bíbá kí ló dé kí lẹ̀ ń jà sí lórí rírà yìí. ó mà ga o Salami tẹ̀sí wá jọrọ ẹ lójú nulẹ̀ ah mo máa fún lóúnjẹ ni o ló bá ní pẹ́pẹ́ sẹ́ o ẹ̀ látẹ̀yìn lọ o tẹ́ẹ̀ mo máa fóun lẹ́rọ ẹ̀rọ mẹ́ta mẹ́ta ni kémi máa fóun tó bá sọ pé kò fún un lẹ́ràn mẹ́ta mẹ́ta jọ́ nítorí ọlọ́run fún ní mẹ́ta náà ṣé yẹn ló wá pariwo ẹ sọ bíi di bátú fi òkun fún lẹ́ràn mẹ́ta jọ ah, kí ló dé. Ah, madam ó mà ní mẹ́ta láàárọ̀ mẹ́ta lọ́sàn-án mẹ́ta lálẹ́ ni kí n máa fóun. comfort èmi ni mo lẹ́ràn mi náà ṣé bẹ́ẹ̀ ni mo ní ẹ fún náà fún náà ó yẹ fún. Ah! tẹ́ńtẹ́bù tẹ́ńtẹ́bùlà tẹ́ńtẹ́bù tẹ́ńtẹ́bù tẹ́ńtẹ́bù tẹ́ńtẹ́ ìsọfún ọ pé ẹ̀tẹ́ wọ́n padà tẹ́ ni ìwọ ó ti padà mú aṣọ ẹ̀tẹ́ ó ti fi dá bùbá ó ti fi dárò ó tún gbàgbà dalè <laughs> sọ́tàn yóò sórí ìtìmọ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ béèrè nulẹ̀ gbàgbọ́ fẹ́ràn márùn-ún sínú kinní fún mi kó fún mi ní kóòkì tútù méjì àti fanta méjì mo láìkì diversion mo fẹ́ dàdísì ẹ̀. salami ẹni tó fẹ́ ṣe. dákìrí náà níjọ lòsì. ẹran mélòó ìbẹ́rẹ̀ léegun o ẹran márùn-ún tí ò léegun ẹnu ẹnu ìbíbẹ̀ ní ìbíbẹ̀ láìka ẹran tó léegun. márùn. èkéèké. Hmm. ọmọ gbà fún mi jọ. ṣe fẹ́ náà pẹ̀lú àbí kí n pààmì àbí direct. ọmọ palpitation ni mo fẹ́ kó dẹ̀ bá mi gbé ní tútù ṣùọ́. Sure Ah, eléré lè. ọmọ tẹ fàìbà nìyẹn sáré bá mi wá àwùjọ. ẹ kò sí wèrè but ó yẹ kó yáwó mọ ìyáwó sí gidi gan sódà kó ba lè jẹ tó pọ̀ gidi gan. nǹkan tó bá dé nìyẹn bá mi gbà fún mi jọ. síbi abẹ́ jù sí. ní ilé. tìjẹ́ tìjẹ́. ṣé bàbá ń da pass. ó ń da díẹ̀díẹ̀ wá síbí yìí dà. ṣé mọ́tò. mọ́tò tí mo ti fẹ́ tà tí n bá ríyàn kó five hundred k sílẹ̀ lọ́wọ́ tí mo wà ọmọ ó lọ lẹ̀ kodo owó ni gbà bẹ́ẹ̀. ẹ ẹ tíjé. èké. afana. mo wà. ṣé mọ́tò ẹ̀yẹn náà. ẹ̀wọ̀n náà ni. kámi yẹn. o fẹ́ tà ní five hundred k. o gbà bẹ́ẹ̀. mọ́tò yẹn sì gbẹ ìjọ́ nítorí tọ́lọ́run ṣé o lè ṣe kankan fún mi o lè dúró di bíi august ọlọ́run tó bá lè dúró di august máa san six hundred k instead of five hundred. wá àmọ́ kó o lè rí six hundred k ah, ah. wọ́n máa kó po fún ẹ o kò sí nǹkan fún bó ṣe wà yẹn tó bá sọ pé next month àbí ọ̀la kò sí nǹkan kan fún bó ṣe wà yẹn. ọ̀gbẹ́ni kí ló dé tó ń gbó bí ajá. èmi gbó bí ajá. ṣé o rí pé òun gbó ni mo mò ń sọ̀rọ̀ pé mo fẹ́ ra nǹkan ní six hundred òun gbó gbogbogbò só mọ bó ṣe ń lọ. wọ́n máa dá lóhùn jọ sáré ta mọ́tò ẹ̀ ta fẹ́yàn gidi tó máa gbowó ẹ̀ ó yẹ. ọ̀dẹ ní ẹ̀jọ̀ kó gbẹ́nu ẹ lọ́jọ́. iyọ̀ tó fẹ́ gbọ́ ẹnu ẹ dùn níbo ló ti fẹ́ rí six hundred k kò sílẹ̀ ní august ṣé ló rí bàbá àjẹbù yìí náà. Ah, àlàyé kò kàn ẹ́ rárá tó bá jẹ́ bàbá àjẹsà kò kàn ẹ́ wọ́n ti gbọ́dọ̀ mi ò kọ̀ bẹ́ẹ̀ kí o ṣe fún mi ni pé àní kò ṣe sùúrù fèmí di august. ọ̀sẹ̀ méjì màá lò. àgbàgbé ẹ̀sẹ̀ túbú kò jọ́ la kan ní sùúrù fèmí tó bá ti di august tèmi sọ fún ẹ èmi ara ní six hundred k. sórí pàdé táyì tèmi bá ṣe tán pẹ̀lú bàbá àjẹbù bàbá àjẹbù tí bá ṣe tán pẹ̀lú ẹ̀ ó máa bá ké wàá bá bàbá jẹ̀bù ṣe kìnnìún ó máa bá sunkún ọlọ́run ọba sórí gbogbo ilé tó kàn tẹ̀dó sékòó tó ń ṣe wíkẹ́ tá a bá máa ṣetán pẹ̀lú ẹ̀ èmi wà lára àwọn tó máa rún padà sí jẹ̀bù ẹ̀ sọ̀rọ̀ pé jẹ̀bù pọ̀ gan tó ní kó ka jẹ̀bù ayé wa ká jẹ̀bù tó ìjẹ̀bù hundred bàbá jẹ̀bù ò ní mọ̀ náà bí tó ti wá nu méjèèjì so tó bá dé jẹ̀bù mu ṣi wọ́n á sọ fún un pé ó ṣí léwọ̀ wọ́n á padà sí jẹ̀bù gbó so ìbàdí táwọn máa padà sí jẹ̀bù de wọ́n á ní kó lọ jẹ̀bù òde so yàtọ̀ tó bá dé jẹ̀bú òde wọn á ní jẹ̀bú fàkọ̀ ibú nǹkan kò ní mọ́gbà tí wọ́n á fi sọ fún pé jẹ̀bú ọ̀yọ́ wa. ekeke gbàgbé ekeke ọmọ gbàgbé orí ẹwà ń bẹ màá dúró nígbà yẹn lọ màá wá fi orúkọ korúkọ máa pè é ní akin ọ̀rúnmìlà. ìwọ ń bá mi jiyàn ni díje ọ̀rúnmìlà ni kò má gbé wa ìwọ ń lọ ń tẹ́tì fa mo lè bá gúgù jiyàn ni so lè bá gúgù kó lọ́rọ̀ tí gúgù sọ kò rí bẹ́ẹ̀ gbàgbé fiyẹn lẹ̀lẹ̀ àlàyé wa jọ ẹlẹ́rìí mi ló jẹ́ o jọ o ọlọ́run ọ̀dà náà máa fi twenty sí. o fi twenty sí. a fi twenty sí. ẹja dúró dìbò yẹn. ọjọ́ six twenty. six twenty. august ni gbàgbé bí mi ti sọ fún ẹ bó ṣe ń lọ lèmi jáde sí nìyẹn bàbá àjẹ̀dù bàbá ké august lọ́ntì gbàgbé. ee alaye ìbúdìbẹ̀ lọ o dẹ a o ti gbọ́ nìyẹn o. kí ni káwa kò lè báyìí kí ni káwa kò lè. mo ṣe àkóso ọkọ lọ́wọ́ ẹ̀ àwọn amọ̀ bó ṣe ń lọ fúláì. ẹ kí mi fẹ́ nọ́mbà lọ báyìí. madam. kí ló sọ àwọn kankan. mo tí mo fẹ́ sọ pọ̀ mo mo nídìí owó. Hmm. Hmm. kí ló fẹ́ fi naira ah, ọmọ mẹ́fà ni ọlọ́run yọ̀ǹda fún mi mi àmọ́ nígbà tí mo bí àwọn méjì àkọ́kọ́ ní náà nígbà tí mo wá bí mẹ́rin tó gbẹ̀yìn ìgbà ti ṣéǹjì fún fún mi kì í sáàlè kó wọn gbà náà àmọ́ nísìnyí mo ti wá dàárò padà pé ó yẹ kí n lè ṣe ìkómọjáde àwọn mẹ́rẹ̀ ní ìlú mo sì ní ìdíwọ́. ìkómọ ló fẹ́ fi odidi one million naira ṣe. ẹ wo ìbéèrè ẹ̀mẹ́ta lẹ ń sọ yìí kí mo fẹ́ fodidi one million ṣé èlò ni wọ́n pe èlò one million tó bá wà láyé ló ń fa ayé rẹ̀ sí o èlò one million naira kò ṣe one thousand ní ọ̀nà mẹ́wàá àti ọ̀nà mẹ́wàá àtọ̀nà mẹ́wàá ni wọ́n ń pè ní one million naira ni ní owó tó pọ̀ náà ni. ó dáa mo ti gbọ́ màá fún ẹ ṣé o ti tán. ó tún kù mo fẹ́ gba owó oṣù márùn-ún eh, oṣù tó ń bọ̀ tí iṣẹ́ tá a ti ṣe mo fẹ́ gba ogun ẹlẹ́ mo fẹ́ lò. mo ti gbọ́ màá fún ẹ ní ẹ̀yìn ṣé ó ti tán. ó tún kù ó kù eh, àwọn wáìnì tí ẹ sọ fún mi fẹ́ fẹ́ kó fún mi mo fẹ́ gbà. wáìnì wà ní fíríjì ní tó tutù ló wà mí ìtọ́ bá fẹ́ ṣó ṣàtitán. ó tó kù ṣe rí mi ẹ wọ́n wo tẹlifíṣàn yín lọ àmọ́ o ọ̀sẹ̀ tí ń bọ̀ ni mo fẹ́ gba gbogbo àwọn owó tí èmi àti yín jọ sọ o. mo ti gbọ́ máa fún ẹ. nígbà ọgbẹ́ lọ́sẹ̀ tí ń bọ̀. kò sí problem. náà ó dàbí kí n mọ ibi tọ́mọ yìí gbé. mi padà kú. àtúrò ọmọ òbí àsìkìlà ni. tapé gbà bẹ́ẹ̀. ìkúlé abiyamọ. ẹ káàbọ̀ sá. ẹ káàbọ̀ sá. ẹ jọ comfort tó máa ń ṣe ṣaláìsí lábẹ́. yes sir ẹ bá tilẹ̀ ti wọlé the second by your left ẹ sì máa bíbi tí bàtà pọ̀ sí ibẹ̀ ní sá. ẹ o. ẹ ṣe wọn ní fi sọ fún yín sá. mi ò sì fọmọdé yìí ó dùn wá dùn bẹ́ẹ̀ ṣe bá ṣe pè yí tẹ́lọ̀ ní kẹ́ ìjẹ́ wa yìí tẹ̀rí àdélébáde fún gbogbo yín àdínlẹ́kọ́rẹ́ irú rẹ báyìí ò ní wọ́n lé ẹnìkan. ẹ wá ní ẹ ọjọ́ ìjọ lójú yín pé mo ní wọ́n pa kínní kẹsẹ pé mi fẹ́ fọwọ́ ara mi dòde èmi rú o mo tún bọ̀ fẹ́ jẹ́ kí ẹ gbádùn wa délẹ̀ délẹ̀ ṣé ẹ mọ̀ pé ìfẹ́ la ní síra wa ẹ̀yin náà mọ̀ pé kò sọmọ kan tá a bí tá a fẹ́ kónú àwọn ọmọ wa tó dò nírọ̀ èyí ò túmọ̀ sí pé abẹ́jìdé theatre group làwọn ọmọ wa ń jọ ló ti yẹ yín ní báyìí báyìí báyìí báyìí èmi tí mo jẹ́ bàbá ọlọ́mọ Mr. nodoli ni mí bàbá ọlọ́mọ tó já tó já tó já àwọn èèyàn tí wọ́n wá ń gbòòrò làwọn ń bá ṣe àwọn èèyàn tí wọ́n ń já tí wọ́n dààmú làwọn ń bá ṣe ní báyìí kí agbórin lè dùn ẹ jẹ́ kí wọ́n fún èmi ìyá ọlọ́mọ àtàwọn ọmọ ní àsonto. hello <laughs> ẹ̀ ń bolo wa. mo wà ń gbòòrò ayé ni. Ah, ìyàwó ẹ ti wà lọ fún mi o rọ bí o. ìyàwó mi ti fẹ́ bímọ. ó fẹ́ bímọ. ó wà lọ́sibítù. ẹ hospital wa ẹ ibẹ̀ la wà. ókè ókè ókè ẹjọ ẹjọ gbogbo máa kàn lára sí sí sí sí máa kàn yín sí kòkò sí wàhálà kò sí wàhálà ẹjọ nítorí tọ̀ lọ́hùn ẹ bá mi sọ fáwọn nọ́ọ̀sì kí wọ́n má ti gbọ̀ngàn má ti gbogbo mi náà ń bọ̀ owó mi ló gbọ́dọ̀ bímọ yẹn sí ó mímí ìwé ẹjọ́ ẹjọ́ tó ìtọ́ lọ. owó ah! ah! dé owó ah! dé aláì. hello jọ palpitation aláì. Ah! kí ló dé. madam kí ló dé. àbí táwọn ẹ ti tó ni. Ah! láyọ̀ àtàlàfíà. Ah, wọ́n jẹun. ṣùgbọ́n ọmọ kan fọ́ tó lè jẹ. ṣé. gentleman dem ma take everything you ma take things easy. ilé comfort pẹ̀lẹ́ ló ara ẹ̀ lékún. ìyá ó ti sàn ó ti sùn congratulation mọ ọlọ́run wo náà a máa dá sí i tọ́jú àwa. A。 ní special ward yẹn àárò pẹ̀lú ọmọ. kí ló sọ ẹ̀rọ àtọmọ wò. comfort àárò àtọmọ ẹ̀. Ah, that's not possible. àbí òun náà lọ ní sáré àbí ìkọ̀kan náà ó máa wà ráùn. mo ti gbọ́ mo ti ká fẹ́wọ́ ètò ìdíbi kẹ́lẹ́ bá mi rí ọmọ yẹn jọ ètò ètò ètò ètò tó ọmọ yẹn jọ ṣàkóso ètò àrùn pé ìyá òun náà yìí látàgbọ́n láàárọ̀ ẹ̀ tàbí orí níbi ní ìgbẹ́rẹ̀ ọmọ ọ̀run ní ṣeré ṣeré ti yá wí ọmọ mo mí bá mí ìní ẹ ti sọ fún ẹ àwọn Yorùbá náà máa ń sọ pé wọ́n ní tí Yorùbá fún lóyè máa ṣe tó máa pè ọtí tèmi o tèmi o kí n tó fi yóró yà fún ọ nínú kan mo ti rí ìta kú lára gẹ́gẹ́ mi rí díẹ̀ kí lọ́sẹ̀ wò ẹ̀ àti rí òkìtì ọkàn bá kalẹ̀ ọ̀kalẹ̀ tẹ̀tẹ̀ àwọn tó ń bẹ̀. sí bọ́nẹ̀tì sí bọ́nẹ̀tì mo fẹ́ sílẹ̀ sí báyìí. Thank ah! you ìjà tó fi jagun kò ní bèrè tán bàbá ni. Wà mí wà mí wà mí wà mí wà mí. Ọ̀ọ́dì àtẹ̀tẹ̀ sọ̀rọ̀ rẹ̀ àwọn ọmọ àìlọ́ tó gbé wọ́n máa sọ pé tí wọ́n bá fún un lóyè ìjọba ó ṣe kìí mo ti rí sí mọ̀ pé ìtẹ̀ ẹ̀dá tẹ́lẹ̀ yẹn mo ti rí mo ti rí inú ẹ̀ náà sí sáná sẹ́ńtì ẹ̀ lè ti rí pé ó kára at least ó yẹ kó máa jẹ níbi gan ti dákọ̀ ọ̀rẹ́ mi tó bá páàkì mọ́tò tiẹ̀ dírí ẹ̀ tó gbé sẹ́gbẹ̀ẹ́ kan tó mi náà gbélé sẹ́gbẹ̀ẹ́ kan òun gan máa mọ̀ pé mi gan gàpà. àkọ́wé ni. ìbáǹjì ni. ẹjọ́ ń ròyìn. pàdí mi burúkú <laughs> ọba àmọ́ra wa wa tá sán gan kò sán ni ó sán ni left ni gan sán right ni <laughs> ó máa yé ni pàdé tó ń gbọ́ bá rélé òun gan máa mọ̀ pé mi gan mo gàpà tán mọ́tò ló fẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ ti wá yí orin ti wá change gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olórin ìjókòó wá dúró lójú. àwọn ti fi hip hop jó bàtà kò sí wèrè. ìyẹlẹ tí o wá rí lórí six hundred tá a sọ̀rọ̀ yẹn sí ti ti wá gùn yẹn. ẹ ẹ bẹ jẹ jù ló sì ti dé náà bóyá o rò bóyá mo kọ́ la ni àbí mi ṣe ń lọ ń nítorí pé bóyá mo sọ fẹ́ pé bóyá mo fọ́ndẹ̀ sí pé màá fẹ́ ní six hundred ló fẹ́ tà báyìí mo ti pé bóyá mi mọ nǹkan tí mo ṣe nà mo ti gbà mí máa ń wà bẹ̀rẹ̀ fún mi tí owó ti máa bá dé gbogbo ibi tí wọ́n fojú sí pé owó ti máa jáde ẹ̀kọ́ sí ibẹ̀ o another another track ẹ̀hẹ́ tí wọ́n á lọ sọ fún mi sọ fún mi agbé mi ló tèmi ìwọ ọmọ kò sí yẹn má gbé yẹn wàrà bó ṣe wà yẹn mọ́tò yìí gan-an tí wọ́n lò rà ń tó kù lọ ni black man ló wọ́kọ̀ lò. bẹ́ẹ̀ fọ̀rọ̀ ìtànlẹ̀ jàre. wo bíbá ìwọ ọwọ́ ẹ̀ ọgbọ́n ọwọ́ kìí ṣe ọwọ́ ẹ̀ áńdù ẹ̀ tó kún ọwọ́ black man. èló ni black man náà là ń gbà tó rà ó rà dé ètí. atọ́làtọ̀ náà ibà ṣé àfikọ́ kọ́lé. no be you go tell me say atọ́làtọ̀ náà ibà na me go tell you say atọ́làtọ̀ na me go give you take take i no i no ọmọ i no don you. sọ̀rọ̀ so na me go tell you you go tell me sọ. Ah, a ló ń pè mí sórí bbm ní bbm. hello ok eh, ah, comfort eh, eh comfort ṣe kí ni ó sá lọ eh, ọmọ ńkọ́ ọmọ ńkọ́ ọmọ ńkọ́ ó ti bá ọmọ náà sá lọ ókè ókè ókè ókè ẹ mọ tẹ́lẹ̀ mo máa ṣe kí ni mo máa ẹ ṣáà dùn débi ẹjọ́ ẹjọ́ ẹ mú abáyín bẹ̀rẹ̀ sí mú abáyín sí àmì ah, ìlè pẹ́ with immediate effect ni màá bá yín bẹ̀ yẹn ẹ jọ ẹ ṣe ẹ ṣe. ṣé kò sí problem. Ah, kò tí ì sí ọ̀nà o kò sí problem o lákọ̀ọ́lá sì wá bí ìbọn o kò sí problem àtọ́. a sì wà lórí ọwọ́. Ah, a sì wà bẹ́ẹ̀ a sì wà bẹ́ẹ̀ but kò jẹ́ kí kankan ayé lọ sẹ́tù problem yẹn. mo ti gbára lé ẹ wa. kò sí wèrè kàn <laughs> ń ṣẹlẹ̀ gan ìgbà wo lolóyún tó sọ fún mi ìgbà wo kó ló bímọ kí ló mú ẹ sá kúrò lẹ́kọ̀ọ́ pẹ̀lú òjò lọ́wọ́. Tóun ọ̀rọ̀ pọ̀ mi ò jiyàn o àmọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gan-an fẹ́ gbọ́. Mm-hmm. so madam pẹ̀lú gbogbo ìtasọ̀sílẹ̀ ìwú gangan lè fẹ́ ká ṣe. Um, mo accept the artificial insemination between my husband and comfort yes exclude eggs me. eh, mo accept you because i mean you're my doctor mo ti ṣe series of àìmọye nǹkan tí mo tiẹ̀ ti ṣe tó ṣe pé oyún ò dúró lára mi rí but then comfort she's fertile ó ti dánmọ̀ now, so mo accept kẹ̀ ṣe látọ̀dọ̀ ọkọ mi pẹ̀lú ẹ̀ I'm Okay good. engineer ṣé ìwọ kì pẹ̀lú gbogbo ọkọ̀ tí madam sọ sílẹ̀. ìwé ni tó bá ti sọ náà ni tó bá ti sọ okay since everybody ti agree lórí artificial insemination a kò máa carry out series of tests fún engineer àti fún comfort nǹkan tá a kò máa decide nísìnyí ni pé ìjọ wo gangan ni ká bẹ̀rẹ̀ wọn test. àìsà ẹ jọ ẹ rí i pé bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ látẹ̀kàn ẹ pé mi ò dá sí i wọ́n ti gbàtẹ́ sọ̀rọ̀ débi pé ọjọ́ tá a bá fẹ́ bẹ̀rẹ̀ yẹn ewé ah, má jẹ́ ká máa waste time náà à ń pè lọ́hùn mátà nìyẹn ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ lẹ́yìn so that gbogbo a lè ṣe kí ni a lè fast because tá a bá ṣe lé ìtàn ayé tó máa ṣe mí àtúnṣe mi àtúnṣe mi àtúnṣe mi madam ẹ̀yin náà wà níṣẹ́ tó máa ṣe o ẹ̀yin kan bẹ́ẹ̀ ṣe wà yẹn sí kí ni ẹ máa sọ̀rọ̀ ayé dáktọ̀ ni ẹ̀yin kan máa dáktọ̀ ẹ mọ̀ sẹ́ni by the time tí àwọn ọmọ bá ti ń definitely ti wà lára ẹ̀ tó ń develop ẹ̀yin kan láti máa package ẹ package oṣù kan a package méjì mẹ́rin márùn mẹ́fà a package so that by the time tó bá máa bímọ báyìí everything kan máa ṣe kí ni ó kàn máa wà ókè ni so that everybody ò ní lè máa ẹni máa lọ fáwọn ọmọ ká ní ẹ̀mọ́ ẹ sì máa bímọ kíní ẹ máa bímọ kejì ẹ sì máa bímọ kẹta ẹ máa bímọ mẹ́ta mẹ́rin náà yes wọ́n máa bímọ ah but engineer ti tèmi àti nǹkan mi pé àdéhùn wa ó máa yẹ tó bá possible kan fẹ́ jẹ́ pé kó tó di pé ọmọ yẹn máa di méjèèjì sanwó bíi advance bíi ọmọ méjì sílẹ̀ lẹ́ẹ̀kan náà èmi á gbà ìyá mọ́nítọ̀ wọn bí ẹ̀rì kò tíbi tó comfort ah! ìyá lọ alẹ́ tó mú mi. artificial insemination wọn kò máa ń gbọ́ ni o mi ò rẹ́yìn tó ṣe rí ṣé bí wọn bẹ lájọṣepọ̀ tó fi bí wọn. rárá ọkùnrin kankan ò bá mi lájọṣepọ̀ wọn kò gba àtọ̀ ọ̀gá mi wọ́n fi sínú mi ni hmm, kí ló wá dé tọkọ gbé àmì ìgbàdo ṣe wà ṣe bí kan náà ló máa kú sí ọkọ ọ̀gá mi ní pé láéláé àti láéláé àwọn ò lè fi àyà kún àyà ẹlòmíì kódà kí wọ́n ní láti bẹ̀ wọn kan ọkọ tó di pé wọ́n fi àtọ̀ wọn lẹ̀ ìgbà tọrọ wà níbẹ̀ kí ló mú ọgbọ́n mọ sá. ọ̀rẹ́ mi kò bó pé bóyá òun mi kì í gbọ́ ọmọ sá kì í ṣe pé bóyá òun ó wù mí pé kèmi náà máa dán àdéhùn tí mo ṣe kí n má mú ṣe àmọ́ ó wù ọkàn ọmọ kan ṣoṣo tí mò ń wò lójú ọ̀rẹ́ mi ṣàdédé ló fún ìṣọ́lẹ̀ ló kú. Ah! Kúnlé ti kú. Kúnlé ti ṣaláìsí ní nǹkan bí oṣù méjì sẹ́yìn ní Kúnlé kú lẹ́yìn ìgbà tí Kúnlé kú ni mo transfer gbogbo ìfẹ́ tí mo ní sí ni mo transfer sí ọmọ tó wà nù mí nígbà tí mo bímọ tán tí wọ́n gbé ọmọ mi fún ọ̀gá mi mo wá ro gbogbo ìyà tí mo ti jẹ nígbà tí mo wà lóyún láti ìgbà tí nǹkan oṣù mi ò ti wá mọ́ ọ̀rẹ́ mi. ṣé títọ́ tuntun káàkiri ni kí n sọ ni? àbí ti orí fífọ́? ṣé ti àìsàn tí mo ṣe láàárọ̀ àárọ̀ fún oṣù mẹ́rin ìgbà tí mo wà lórí òun ni kì í sọ ni? ṣé ti ìyà tí mo jẹ ní ọjọ́ ìkúnlẹ̀ tí ìnira tí mo jẹ ní ọjọ́ tí mo fẹ́ fi mọ rí kí sọ ni ọ̀rẹ́ mi tí mo wà nínú ìbò for twelve good hours tí ẹsẹ̀ mi kọ́ wà láyé tí ẹsẹ̀ mi kọ́ wà lọ́run tó jẹ́ wípé bí omi ara ṣe ń dà bí ẹnẹ̀jẹ̀ ń dà tí mo ní kí sọ mi gbogbo ẹ ni mo rò papọ̀ ni mo fi gbọ́ ọmọ sọ. comfort gbogbo àlàyé tó ṣe pátápátá ń wí àmọ́ ní ọ̀dọ̀ tèmi nǹkan tó ṣe ò dáa ah, nǹkan tó ṣe ò dáa nǹkan tó ṣe náà máa ń pè ní atọ́rọ̀ ṣe bọ́ọ̀rọ̀ jẹ́ ní tó lóun fẹ́ tún nǹkan ṣe tó wá padà bàjẹ́ mi ò lè gbọ́ ọ̀rọ̀ mi sí mi ò lè gbé ọmọ mi Ah. ara mú orírí ọmọ ò tó gbọ́mọ ọ̀gá ẹ̀ sá lọ nítorí pé ó ń bàbí kú. abẹ́rẹ́ nǹkan mẹ́wàá ṣẹlẹ̀ o ohun tó ti wá yà mí lẹ́nu ni pé kí ló rò débẹ̀ gangan nàìjíríà mo rò pé ẹ ti report kéèsì fún àwọn ọlọ́pàá nítorí pé ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn sá ó rújú kọjá kọlọ́pàá má dá sí i. pásítọ̀ wa ló sọ wípé ká má ti fi ọwọ́ àwọn ọlọ́pàá sí ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ máa níyànjú láìpẹ́. kó ah, yá níyànjú ni. Ah, akin agbẹjọba báwo ni ṣe ẹ tí gbọ́n kankan. àti ìbùkún. ẹ gbọ́n kankan. àbọ̀ ni oh. ṣé mo lè rí yín èmi. ẹ tẹ̀lé wọn ẹ lọ ẹ lọ yọjú sí wọn. ń bọ̀ ẹ ẹ ẹ gbọ́dọ̀ ẹ ṣe ń bọ̀. pín gbogbo àwọn ẹ̀jẹ̀ àtàwọn ọ̀rẹ́ tó lè sá lọ sọ́dọ̀ wọn wọ́n dẹ̀ láwọn ò ẹ ń gbọ́dọ̀ ní wàá wà báyìí. ah nǹkan tí mi kàn ṣe kí ni nǹkan tí mo wá wíwà láti wá bí nìyẹn o kọ́ lọ jẹ́ pé bẹ́ẹ̀ lọ stage drama kẹ́ má bàa ṣe kí ni kẹ́ má bàa fún mi ní one million tẹ́ promise mi. Ah, ah. ààrẹ kí ni ha tẹ́ ẹ̀ ṣe kí ni ha tẹ́ ẹ̀ ṣe sìn ẹ̀yin lọ gbé ìyàwó tèmi pamọ́ ẹ lọ ń ṣe kí ni ẹ lọ ń play smartness ah. ẹ nà ẹ lọ play smartness ẹ lọ wò pé bóyá ẹ ń believe pé ẹ bóyá pé kíní ẹ wọ ẹjẹ́ ìsọkúnlọ̀ èmi èmi kan mo má dín àdínní mi gan o tó ti ye yín sìn gbogbo smartest tẹ lọ ń play yẹn tẹ lọ rò pé bóyá Wọlé Ṣóyínká òní lẹ́kṣọ́rà yóò kọ́ yín ló jẹ́ ká ẹ̀ mọ̀ wí ju àbí Ọlárótìmí ló kọ́ yín gbogbo nǹkan tó kọ́ yín drama two o oh two ni o drama two o oh two ni o comedy dẹ̀ ni tragedy ibẹ̀ two o wà má jẹ́ kó yé yín o má jẹ́ kí tragedy ibẹ̀ kó yé yín o drama two o wà má jẹ́ kó yé yín comedy comedy lè tẹ̀yìn kọ́ tragedy má fi yé yín sí ṣé ẹ mọ̀ ní àbí ẹ mọ̀ ẹ mọ̀ website ẹ lọ yẹ lọ ẹ gbà ẹ má rí www.werilomolatilehe.com ọlọ́run ọba wọn á jẹ́ kó yé yín. kí lè tó kọ lérò àbílà ah, níbo la ah, fún mi. ẹwẹ ẹwẹ ẹjọ nítorí tọlọ ah, ẹjọ ẹjọ sẹfẹ máa gbé mi mọ́ra ní kí ni gbogbo rọbìsẹ máa wé ìsìnkú sẹtẹsì nìyẹn ẹ ẹ wo ẹ jẹ́ ìsọ fún yín ẹ rí ìyàwó ẹ rí ìyàwó ẹ̀rọ ọmọ o ẹ̀rọ ọmọ o ẹ kàn jẹ́ kí mi ṣe kí ni kí n kọ́ ra padà dé nígbà yẹn lọ́jọ́ Monday kẹ má wàá fún mi ní one million cash ní ìfẹ́ check ẹ fún mi lówó mi ni tẹ bá wá kọ̀ tẹ́ yẹn ìgbà yẹn màá mọ̀ pé smart gan ẹ wàá ṣe kí ni ẹ má wọlé mo reserve comment mi. tá a sọ nínú ilé tó wá ń bá mi sọ gbangba kí ni gbogbo yẹn ń sẹ́. kí ni gbogbo rọ́bìṣì yẹn pẹ́ sọ ní yàrá mo ní mi sọ̀rọ̀ mọ́ mo ní mo reserve comment èyí ṣiṣẹ́ ní rédíò nàìjíríà rí ni mo kẹ́ fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀yin lẹ́lẹ̀ ọ̀rọ̀ ńgbà yẹn máa sọ lọ. akin akin ẹ ẹ akin kọ ẹ máa tó rí lewis ẹ jọ yẹn kẹ kúkú sọ akin lewis ẹ pè. wàhálà ẹ̀ báyìí sí àwọn olókùn mi ọmọbìnrin olókùn mi sí wàhálà báyìí nílé ìlàlẹ̀ bá sọ ló ń ṣe bí wèrè lọ́yẹ̀ ọ̀rọ̀ táwọn fi pamọ́. owó tí mo béèrè lọ́wọ́ yín lánàá kan bá mi ṣe bí mo sọ fún ẹ mo ní next week máa fún ẹ mo ṣe ní sùúrù next week máa fún ẹ náà. ẹ wo next week pẹ́ next week pẹ́ o èmi fẹ́ gbọ́ owó lónìí olónìí lónìí olónìí mo ṣe máa ń sọ̀rọ̀ báyìí báyìí ni. Salami owó kí ló ń béèrè. ẹ ẹ má da àwọn olóúnjẹ àrè mo béèrè owó kan lọ́wọ́ wọn lánàá tó mo fẹ́ fi ra bíbí ni kémi náà lè ní píìnì tí màá mọ sẹ́ǹdì sí àwọn tí wọ́n bá fẹ́ràn mi. Salami ó yá lọ stop gbogbo pálapàla yẹn go stop right now kò sáyìn yẹn mọ́ tó o bá dẹ̀ ṣọ́ra ẹ tó o bá lọ wọ aṣọ sùúrù wa tẹ́ wọn ni. ẹ ọ̀gá ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ah, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o àwọn owó lọ fẹ́ tẹ́ àbí kẹ́yìn jẹ́ sọ́ra yín kẹ́ má lọ tẹ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àwọn tó fẹ́ràn yín àṣẹ ti gbàgbé tájọ́ ṣe tílé tílé fi jóni. Ah, ah, madam aṣọ rẹ aṣọ rẹ nínú yìí aṣọ lẹ́mí sọ́yún. ẹ má wulẹ̀ ẹ má wulẹ̀ bí ọwọ́ bò ó ṣe bí mo ti rí aṣọ funfun tẹ́ fi ń gbénú ẹ wá ń dá aṣọ bò. àìwò ẹ má wulẹ̀ ẹ má kulẹ̀ ẹ má kulẹ̀ ṣòfò èmi ìpáyàn sílé ìtàlẹ̀ wẹ̀ mí kí n pààyàn sí o ìtàlẹ̀ máa pààyàn sí èmi ò lè rí kí n má sọ. ẹ má jẹ ìtàn yìí máa sọ màá sọ fún ilé màá sọ fún àlejò madam bí sọ ẹ̀kọ́ náà tí wọ́n fà na mi lọ́wọ́ náà ló ní kí n wá fi ẹjọ́ kan bọ́ sọ pé kó ti rìnrìn àárẹ̀ ta wọ́n màdàmú ẹ̀jẹ̀ mọ́ kí ṣe rí gbogbo èèyàn ní ọmọ tá a lè délé dídó ṣé àti má sọ fún mi àkọ́kọ́ àwọn èèyàn ládùúgbò mi wọn ò lè ju mẹ́wàá wọn nínú wọ́n bí sọ fún èèyàn máa so what. gbé ọ̀rọ̀ yín lọ rédíò Lagos màá gbé lẹ́tìbì màá gbé lẹ́mà tìbì gbogbo ẹ̀mú èèyàn mọ̀ tá a ṣe ilé ẹ̀ lọ pariwo ìfà láàárọ̀ ẹ̀ mo fẹ́ fún ẹ lówó tó máa lọ pariwo yẹn. àbí bẹ́ẹ̀ kẹ́ fún mi lówó. wà á wà lọ ra airtime lórí rédíò wọ́n á máa bẹ́ẹ̀ sọ lóòrèkóòrè nítorí olóorí yẹn. ẹ ẹ wò ó sẹ́rí ọ̀rọ̀ wọn ò tí ì tọrọ nítí. bá a ṣe máa ṣe nìyẹn sẹ́ wà á lọ orí rédíò lọ́tún máa kà. mo mọ̀ tí mo sọ fún yín ni pé ọ̀rọ̀ wọn ò tí ì tó ń kalẹ̀ látàn bí tọ̀ sí. lálọ́ àlẹ́ mọ̀ wọ́n wáyù iṣẹ́ ẹ̀ ti tọ́ lé rè. ah má lè sẹ́yìn. bàbá rẹ̀ sọ fún un pé bá a kúkú ọ̀gá ẹ̀ mọ̀jẹsẹ̀ mi ọ̀tá o ọ̀gá ẹ̀ mọ̀jẹsẹ̀ mi ọ̀tá o. má jẹ́ ń bá ẹ̀ tí má ní o n gbọ́dọ̀ bá o. ọ̀gá ẹ̀ mọ̀jẹsẹ̀ mi madam kò rí bẹ́ẹ̀ ní ọmọ pé. bẹ́ẹ̀ ni ṣíṣọ́ járe èmi ọmọ pọ́kà tí wọ́n kò bí mùtà jọ sí ẹ̀ sọ fún mi pé wọ́n ti wọ díẹ̀ díẹ̀ mo dára o pa mo dára iṣẹ́ bọ́ iṣẹ́ bọ́ iṣẹ́ bọ́ madam mami bàbá ìwọ ti dára wọ tí mo ń gbé kiri lé mi lórí sá. èmi ọmọ ológo rèé olúwa gbogbo mi fún mi èmi ọmọ ológun rèé olúwa gbogbo mi mú mi ìlànà ìmọ̀ fẹ́ bá náà tí àrùn náà méjèèjì láyé ọba. sọ àkókò mi tó ṣe sunkún mi yìí ah! ah! ẹ̀ẹ́sùn díkì pẹ̀lú ọkọ mi pẹ̀lú pẹ̀lú ah! pẹ̀lú jẹ́jẹ́ ni ìṣe àti òṣì jókòó ìwọ ló lọ fọwọ́ ara ẹ̀tọ́ mọ̀ níjà. títí báwọn. ṣọmọ kí mo ti máa ń sọ fún ẹ mo ti máa ń kìlọ̀ fún ẹ tipẹ́tipẹ́ ṣọwárí nǹkan tó dùn mí jù nínú gbogbo ọ̀rọ̀ ẹ̀ ó ní tí ọmọ tó gbé dání tó ń fìyà jẹ tó bá kọ̀ǹtínú láti máa wo ìnira inú mú àti ìjìyà ọjọ́ ìkúnlẹ̀ wọ́n má fìyà jọmọ ìlọ o tó bá ronú ara ẹ̀ dáadáa wọ́n rí pé láti ìgbà tó ti wọ ẹnu ilé lọ́rọ̀ ayé ò ti ní ojútùú ìdí ni wípé ìwà ọ̀dàlẹ̀ òun ló èmi ọ̀dàlẹ̀. ọ̀dàlẹ̀ jẹ́jẹ́ ni ọ̀gá ìjókòó tó lọ bá wọn wípé wàá bá wọn gbé oyún fún oṣù mẹ́sàn-án pé lẹ́yìn ìgbà tó bá dẹ̀ bímọ tán wàá gbé ọmọ fún wọn ó wá ti torí wípé ọmọ ẹ̀ ṣe aláìsìn ẹ gbé ọmọ sá ó sọ àgbẹ́kẹ̀lé àwọn ọ̀gá ẹ̀ ó sọ di asán comfort ṣé ìgbà tí ọmọ ti ẹ̀ ṣaláìsí ṣó sọ fún ẹ kó lè bímọ mímọ ká ló ti gbé ọmọ ọwọ́ yìí fún àwọn ọ̀gá ẹ̀ bí ọlọ́run ni àwọn ọ̀gá ẹ̀ ṣe máa máa bọ̀ yìí ìwọ gan ti ní àǹfààní láti bímọ mi. ṣé pé jẹ́kẹ́ kó ṣàtẹ ọmọ títà ọmọ yẹn padà. ọmọ yóò kì í ṣe ọmọ ẹ comfort alágbàṣe lásán lásán òun jẹ ṣé bó tọ́jú àtọ̀sẹ nínú kò lè bímọ fún wọn ṣóore ká nípa ẹ ti ọwọ́ bọ̀wé kò síbi tí o lè gbé ọmọ náà dé àwọn ni wọ́n ní ọmọ o anyway wọ́n ló lára ẹ̀ kó tó bá dẹ̀ wẹ̀ lò ara ẹ̀ ṣe ah, kó bẹ́tà kó o gbé ọmọ lọ fún bàbá ọmọ kó o tó máa fìyà jẹ. baby, baby, stop. um, Moni, surprise come Surprise? Yes. What is it? Did you? Mm -mm. Why? What is it now? Come on, baby. Close your eyes. Um, okay. Má lajú yẹn. All right. Mo ń wẹ̀ má <laughs> Okay, me ò la. All right. I'm watching you. <laughs> Mo ń wẹ̀ dáadáa o. Ẹ wọ̀ I am coming. Má lajú yẹn. Oh. Uh-uh. oh my god. This is beautiful. It's like Yes. Um, baby, will you marry me? Yes, uh, but Baby, not at this point. <sighs> Baby, <sighs> kí ló ń pè not at this point? Ọmọ okay mo ṣe wá school, mo the tí ì ṣetán. Come on, school, What you call final paper yẹn náà and the only thing tí òun dúró dé sí ni pé kò defend projector. I mean, <sighs> why not now? Look at me now, I'm ń ṣètò dá lọ́wọ́. Look at this old emperor, èmi ni mo ń rọ̀ àmì nǹkan ẹ̀kan tó kù fún mi nísìnyí pé kí n níyàwó lé. and baby like i said not now Master has ṣì wà ń bẹ tí mo fẹ́ ṣe. okay you win sori um, in respect of your masters jẹ́ ká ṣe báyìí jẹ́ ká then afterwards wàá máa ṣe masters and lé mi what about that. yes. yeah now. let's perform the rites. My wonderful missus to be. Mm, how old is your baby? Mm. Baby mm, loves mm, you too. <laughs> Glad you like it. Anyway. Yeah, I love you. ṣó ti attend to me tó ń ṣe wọ́n ti cross check everything ẹ̀wà òkè ṣó wá rí check tí mo kó fún yín manager about it. dé money fún pé mo bank. kó lọ sọ sí bank hmm? àwọn guest wọn second for you. My fẹ́ kẹ́ increase oúnjẹ wọn sí three times daily torí wọ́n ti fi owó kún owó mi. Hmm? Do you understand my instructions? lẹ́yìn tí mánéjà yẹn bá to dé láti bank ní worry me. rí mi ó wà urgent. Bímpé, ṣé kò wá nu hòtẹ́ẹ̀lì? Bẹ́ẹ̀ni mo. Láti gbà wọ́n. Ìwọ ní slight headache. Ṣé owó táìmì? àbí ṣé ò ní lọ fún lectures. wọ́n mi mama mito. will you shut up Mama mito. tọ̀ Bímpé the same thing to sàn jẹ̀ta ni ò lọ fún lectures láti mo bèrè lọ́wọ́ ẹ̀kọ́ níwà màmá mi àná kò jọ agídí tí mo fi fún ìṣẹ́ kó lọ sí school they need the same thing. lọ́nà kí ni nǹkan tó gbé tó ń gbé gan nǹkan ọkùnrin kò ojú méjì gbogbo ilé ìlú kò jọ wọn ṣé gbogbo ọkùnrin kò ojú méjì nìyẹn. Mami, kí ló tún ṣẹlẹ̀? Àbúrò èèyàn, ó tún ti gbéṣẹ́ ẹ̀dẹ́ o. Ǹjẹ́ o mọ̀ wípé ọmọ mi wà ní hòtẹ́ẹ̀lì yìí láti àárọ̀ tó refuse àti lọ fún lectures? Ìgbà tí màá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀, ṣé kọ́tà bẹ̀rẹ̀ fi dá mi lọ? Ó lóun màmá mi tán the same thing she said yesterday at jẹta ẹ gbà mí o mi ò mọbi tó ti ríwà oníwà tó ń wú yìí. mọ́mí um, ẹ ò ẹni mo bá lọ́rọ̀ àbọ̀ abá lọ́rọ̀ tiẹ̀ ẹ má yẹ kó stress ẹ jọ to ẹ náà ẹ má yẹ kó fún nínú wàhálà kọ̀ọ̀kan mo mọ̀ tí mo ṣe máa ń dùn lẹ̀ ó mọ̀ mí o ó mọ̀ mí o ẹ jẹ́ sáré sí i àríkẹ́. Oh Mọ́mí ẹjọ́ máa yí tèkè yé ṣe ṣùgbọ́n. Ó ṣe ìjàre ọkọ rẹ̀. Ṣèdè náà ni. Débi pé tell me, why are you determined to disgrace me? Bíbí, ipò lè wo ẹ̀gbọ́n ẹ̀ kó fi ṣe àwọn kan ṣe. Látìgbà tí o ti ṣe school tán ló ti ń handle hotel yìí. Ìwọ náà kò ṣe handle yìí tí gbogbo èdè ìlọ létòlétò ṣé mi ò gbìyànjú tó fún ẹni ṣé mi ò ṣe gbogbo nǹkan tó yẹ kí ìyá ṣe ṣé mi ò ṣe fún ẹni gbígbé torí bí mo ti rí ìgbà tó wọ ikú yé mi mo lè ń bẹ́ẹ̀ sọ ń bẹ́ẹ̀ sọ òun kọ́ ti gún ó gbàgbé wípé ohun tó bá ń báwí tó bá ń wà àrùn ó ń lọ sóko parun yàn ṣùgbọ́n as from now on you are grounded keep I am still joking mi ò fẹ́ rí ẹni sàkà ní hòtẹ́ẹ̀lì yìí shut your mouth máa sọ fún mánéjà pé any time tó bá wá síbí mo gbọ́dọ̀ fún ẹ ní kí shut up your mouth pocket money tí mò ń fún ẹ màá hà fẹ ṣọgbọ́n gbígbé mò ń bẹ ẹ sọ mò ń bẹ ẹ sọ òun kọ tí ikún sí mi ó gbàgbé wípé ọmọ tó bá ń bá wí tó wà òkè ó ń lọ sóko parun nìyẹn mo ṣe wà round mo bẹ sọ̀rọ̀ tí n bá lọ tó rí pé a kú ẹ a kú wa ẹ Ọlọ́run àjọ lọ. I'm here there. Oh, well, I could match you. Oh, Guess what? Tayo proposed. Oh, this is beautiful. Yes. Wow. I'm so happy for you my dear. <laughs> Thank you, mommy. Thank you so much. Um, actually, mommy, the plan was, what about different projects me? Eh? We'll start with the wedding arrangement then. Tí bá ti ṣe wedding tán, tí bá ti lọ fún rẹ̀, then I shall not go for my masters. you always have it worked out. Abi. Ṣídà, ẹ mà ṣídà, ẹ mà ṣídì, ẹ mà ṣídì. Ilé àwọn máa rọrùn lọ́wọ́ ní ìgbéyàwó. Ẹ ọkùnrin bó bá ṣe sọ pé ó fẹ́ ṣe Oh my God, ó she gone? how tí mo ṣe wíṣ pé dáàdì ẹ̀ wà láyé kó wá witness mo she ń ṣe lọ́jọ́ you're so happy kó rí ẹ for ṣe ń fò sókè kó tún wá dípò mo tún máa fi owó ẹ̀ kó tún fà ẹ̀fọ́ kan tó tún wá máa ṣe wẹ́dì má bọ́ lájẹ́. mummy mummy stop mummy ẹ̀wọ̀n ṣe ti rí ẹ ní láti wá sad ẹ bọ́lá òun ṣe fẹ́ kí dáadé rin ìrìn àjò wọn láti rí yẹn as long as you are here and you are there for me i'm happy mummy ṣe ni the only thing i want for me is your support and you are giving that to me so what else do i want. please help you. I know. Just be a blessing. Ó dẹ̀ mọ̀ pé ibi tí dáadé bá wà, òun náà máa wà happy. Hmm? báwo ni ọlọ́run abáwa ṣe gbogbo ẹ̀ àwọn òjò ìwé. mọ́mí wọn kó jẹ́ mi gbà mọ́mí. yes mọ́mí. oúnjẹ mi lè rọ ṣé mi ti fà sí. ó jẹ́ lọ sí kíchìn kó lọ máa practice. wọ́n bá bẹ̀rẹ̀ sí ní dáná fún ọ̀pọ̀ ẹ̀ àwọn aráàlú ọ̀pọ̀ ẹ̀ ó yá lọ máa practice mọ̀ mi so ẹ ní tọ́jú mi kílé mi ló ṣì wá sí ọ̀nà bá tó sí ló sọ lè ló kókó lọ ṣe kò ṣe ìwà bẹ́ẹ̀ dé ẹ̀sẹ̀ yàwóyàwó. ọmọ yóò bí fọmọ ayé lójúmọ́ ni jẹ́ ká bọ́ọ̀lù wá sí ọ̀rọ̀. jíjẹ jíjẹ tó lọ bí pẹ́sẹ̀ yọ̀ mọ́ ẹ̀fẹ̀ ló ń fa ìfẹ́kọ́ tí wọ́n ti wọ́n ti ṣe Support your friend. Support your friend. She our friend. Support. Don't worry about this what? Hi, girls. Hey, what's up? Hi, what's up? Okay. Yeah, yeah, yeah. Sure. Sure. Àwọn kan làá sọ fún báwa lẹ́nu. Ṣé ṣọ́pù tó kọ̀tà yẹn? Ṣé ṣọ́pù orí òṣà? Jọ́ fún mi. Kásán ṣe ń rí. Ó jọ ó jọ nípa láì kò rí mi. Like ojú Casanova ó rí ní ojú Fáwọn Rájà ló ń bọ̀ àwọn ọmọ wọ́n fi kó wá kojú ẹ̀sùn máa yọ̀ rẹ̀ ṣé ní mo ń bẹ̀rẹ̀ sí ọkùnrin tí kàtó ọ̀rẹ́ wa lára ni. So that is Lara. This is Arike. I'm sure what I was once saying, you are getting married very, very soon. Okay? And this should tell you something so Jama ever bá me sọ trash fún okay? ọ̀rẹ́ mi ṣé pé mo guess I get it wrong àkókò kò bí a kò fi test kò kò tẹ̀sí try ṣé o understand like bí a kò fi fún wọn kò fi set ẹ̀ wọ́n pàálí ìbùkún ní jẹ́ mi lọ fún ẹ. Janet Janet mo ṣe mo dúpẹ́. èmi àti ẹ̀fọ́ la máa play with dangerous game bẹ́ẹ̀ ṣe ti gbọ́. I love Tayo and we are getting married very very soon. Sọ́kọ́ mo ṣe mi àti ẹ̀. Just leave with the way it is, see guess. Yes, baby. How are you doing? ó kù díẹ̀ ìwọ tó yẹ kó ti help me out ṣé ló ń lọ ló ń bọ̀ bí ilẹ̀ kẹ̀dí. ẹ o mummy oúnjẹ èèyàn mẹ́rin lẹ máa ṣe o. èèyàn mẹ́rin ṣé bó sọ pé òun àti mummy ẹnìkan náà ń bọ̀. Táyọ̀ kọ́ omi nísìnyí ó ní pé òun mummy òun àti two other family members àwọn jọ ń bọ̀. èyí ṣe bí wọn náà bàdẹ ti sọ fún mi kémi náà invite àwọn èèyàn dádì ẹ mọ́mi ẹ wò kò ní ìdù ara èyí tó ń bọ̀ ìyẹn lọ́fọ́ wá rí after this one adamase formal introduction. ó kò sí problem ó èèyàn kan náà kàn hàn lẹ́nu géètò àbí wò ó gbọ́. ẹ wo ó dàpọ̀ àwọn náà ni ẹ dá àwọn wọn. ok. ìrètò bó lọ́dọ̀ èmi lọ́dọ̀ èmi nìkan kan suddenly Mami. Oh, that's Very nice. Hello, rọra o, my dear. <laughs> Ẹ pàdé. Ayé àlọ́ wa. Ẹ ra, ẹ máa ra, ẹ ra. Ẹ jókòó, ẹ jókòó, ẹ jókòó. Ẹ ṣe ń tọ́jú wa wá. Ah. Um, comfort. Ẹ lè jọ ṣe comfort yìí. comfort. Madam. Arike. Ìwọ ni mọ̀ sí Táyọ̀ yìí. Madam it má bínú. be ọmọ She inú mi ni me. Arike, ṣé o mọ̀? Wọ́n mi Táyọ̀ kí ló ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tuntun wá sílẹ̀ ní òkúta wáyé kí ló ṣẹlẹ̀ madam ọmọ nìyí bọ́mọ ìlò fún bàbá ẹ̀ torí ọlọ́run kí ló dé ìwọ náà wọ́n ti pàtó níbi tẹ́jọ́ ń sọ sí nínú ṣọ́ọ̀bù náà sọ torí ọlọ́run ẹ́ wọ́n ti sọ mí lẹ́nu láàrin kí ló dé náà kò fún wọn ò dé ìlò fún bàbá ẹ̀ wọn ò dé fi mí sílẹ̀ ẹ́ wọn ò dé fi mí sílẹ̀ kó èpè mí lẹ́mìí ṣó jẹ́ ìsọ̀kún fún ẹ kò sí irú ikú tí kò ro adìyẹ mi lọ́rùn kí ló dé gan-an ẹ́ nígbà tí mo rí pé wàhálà ẹ̀ pọ̀ jù ú ní ṣebí mo sá fún ẹni pé wọ́n á tọrọ àyè mi wọ́n dẹ̀ fún mi láyè ṣé tó fẹ́ lé mi kúrò ń bí ni lè tó tẹ̀lé mi káàkiri kí ló ṣẹlẹ̀ ṣé ṣé mo lè ẹlẹ̀ ṣé mo lè wà tọmọ ẹgbẹ́ kúrò nílé ẹ kí ló dé. ẹ̀yìn gbà tó ní kí kókó tó yẹ pé àárọ̀ ọ̀sán alẹ́ ẹjọ́ gbọ́mọ fún ọlọ́gbọ́mọ lọ́wọ́ máa rò fún ọ̀rọ̀ lémi lórí tí wọ́n rán ẹ sí mi ni. wọ́n náà wà mí ṣé kan mi wà mẹ́ẹ̀ẹ́dẹ́ fún mo tẹ́ sílẹ̀ sórí jẹ́ ìsọ̀kọ̀ fún ẹ sórí lè tí mo wọ ẹ̀ ẹ̀yọ̀kan ṣoṣo tí mo sì rí yìí tí mi ò mọ̀ bóyá ọ̀nà máa fún mi ní mi mi ò rẹ́rì àti gbélé láíláí àti láíláí torí wọ́n ní a bed in hand is worth thousands in the bush ẹ̀mí mi gbélé ilẹ̀ o tí wọ́n kọ́ ọ̀rọ̀ ẹ̀sùn mi lọ sọ fún ọ pé iṣẹ́ ò jẹ́ ṣùgbọ́n ṣé omi tó bá ní nǹkan mi kò fẹ́ sọ á bẹ́tà kó padà wá lọ́la tó bá dé ní nǹkan mi kò fẹ́ sọ ó dàrú kọ́ lọ́ọ́ ṣì wá rí ń fọ́ ń fọ́ fún ẹ̀fọ́ tó ṣe ń jẹ ẹ̀rọ àti ọmọ ẹ̀kú ọmọ yẹn ọmọ yẹn ni òsùn yẹn òun bá òun ṣe fẹ́ kọ́ wọn nínú ṣọ́ọ̀bù yìí wọ́n tún

mi dà jọ ọba mi rán ọmọ mi. ọmọ ẹ o. Sodiq. Sodiq Adébáyọ̀ àbí Sodiq Aláwìyé. Ah, báwo ló ṣe sọ ọba ọmọ mi Sodiq ẹgbẹ́ mi ló wá sí sí mi mi ìdẹ̀mọ́ mi tó gbà lọ. ọ̀fọ̀ ọṣọ fọmọ ẹ̀ṣọ́ mi ni o lè ń béèrè ọmọ ẹ lọ́wọ́ mi dúró síbẹ̀ yẹ kí fọ́ọ̀mù àǹkà ẹ̀mọ́ bíbá ìwà mọ̀ bí aṣọ dìgbì wá ṣe ìgbà wá ṣiṣẹ́ ó lọ bí kúrò lọ́nà fi mí kárí. Sodiq. dókítà báwo dẹ ni báwo lára ọmọ mi ṣó ṣá ti wà òkè ṣó ṣá sí ọkọ tó ṣe àmì ó ṣá ó ṣá definitely ó ti wà òkè. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ everything is under control. ó kàn jẹ́ pé ìṣòro kékeré kan wà yes blood sample yìí ta take pẹ̀lú tọmọ yìí kò correspond. ẹ mo gbé mo gbé mo dára. bàbá ọmọdé yìí kan. àbẹ́. bẹ́ẹ̀ni ẹ máa ní láti wá bàbá ọmọdé yìí débi bá bóyá tá a bá take sample tí wọn bóyá máa lè correspond pẹ̀lú tọmọ yìí bóyá ṣì ni o ẹ understand ẹ dẹ̀ ní láti act very fast it's a matter of urgency ìjọ màdà. Eh? ìgbà wọ́n ti ń ṣe transmission fọmọdé. oh ah, thank god daddy ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run lálàkọ̀kọ́ náà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín nítorí èèyàn bíi ti yín ṣọ̀rọ̀ lẹ́lẹ́kejì mo fẹ́ tọrọ dáríjì ní dáàdì fún nǹkan tí mo ṣe kéde máa wo kí ṣe pé bẹ́ẹ̀ mo fẹ́ fi ṣe ká ọ ara wọn ta mí àrọ̀mọ ló ta ẹ́. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ tájọ mọ̀ báwo ló ṣe máa rú èzò òòpù abẹ́yẹn rẹ̀ tó wá dá àṣẹ báwo ló ṣe máa ṣe irú ọmọ ẹ̀ irú ọ̀rọ̀ máa dí àyẹ̀wò àbí suggestion nìkan ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn o. alágbàṣe ò wá dúró owó ò dúró gbogbo ò bá kankan gbogbo àgbàdo tó yín báyìí ní àpẹẹrẹ àkọlé dúró ó nìyẹn sìn mi sọ fún ẹ ẹ tó bá dúró tọ Ọlọ́run jẹbọ rèé. wọ́n ti sọ náà pé ìgbẹ́kẹ̀lé èèyàn asán Ọlọ́run nìkan lèèyàn máa ń gbẹ́kẹ̀lé tí ò kì í dojú tì wọ́n ṣẹ́ẹ̀dẹ̀ máa wo wọ́n sọ fún mi. pásítọ̀ ṣàdédé ni mo bára mi ní ìtì omi tí mo gbàdúrà ibi tí mo ti wá gbàdúrà kíkankíkan yìí mo kàn déédéé rí obìnrin kan ó gbé ọmọ kékeré dání ó wá na ọmọ yẹn sí mi báyìí pé kí n gbà pé ọmọ mi ni bí mo ṣe wá na ọwọ́ pé kí n gba ọmọ lọ́wọ́ ẹ̀ ó kàn sún mẹ́yìn ni mo bá ti sún mọ́ pé kí n gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ó bá ti sún mẹ́yìn ṣé ilé ẹ̀kẹta ti máa nawọ́ sí báyìí pé kí n tún gba ọmọ lọ́wọ́ ẹ̀ ó kàn disappear ni. Hmm. ẹ jẹ́ ká dúpẹ́ fún olúwa ń ṣe. olúwa ló ní ọpẹ́ lọ́dọ̀ ṣe rí bàlá ti rí yẹn olúwa máa fi ṣe ìṣípayá fáwọn ẹ̀dá ni ó máa fi ń pòwe fún wa ni. Hmm. ẹ wá wo aládélá ìtumọ̀ sí wípé kò sí nǹkan kan tó ṣe ẹ̀yìn àtọ̀kọ́ yín rárá. Hmm. ṣé rí madam ẹ má sáré ju àsìkò olúwa lọ débi wípé ẹ wà lọ fi ọwọ́ yín pa kàtàgbára yóò ní ká nítorí ọmọ mi hmm. ẹ àsìkò olúwa lójú ọ ẹ dúró de àsìkò olúwa olúwa yóò gbàdúrà wa ẹ jẹ́ ká gbàdúrà lórúkọ jésù. tó bá jẹ́ wípé mo ti gbọ́ nǹkan tí wọ́n sọ fún mi gbogbo yẹyẹ wa ò lè sí níta báyìí gbogbo ètí sàlámì ń lérí lọ́tún lérí sí òun máa sọ fún gbogbo ayé ìtàkì náà fàjọbọ̀ lọ́tún lọ́sìn ṣé wọ́n pé àní rí gbogbo ẹ̀ àníní gbogbo ẹ tó lọ tó tó tó tó tó tún wá síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Èjì torí ọ̀nà torí ọ̀nà ìforíjì ni ìdáríjì ni ẹjọ́ torí ọ̀nà. Ọmọ yìí náà kúkú ni mo jẹ́ kó síbi tẹ̀ máa sì mí sí. Èjì torí ọ̀nà kì í ṣe pé mo mo mo fẹ́ ṣe ka ìjọ mo mi ìjọ bá mi bẹ̀ wọ́n. Anjọlá má bínú ṣùgbọ́n má bínú ṣùgbọ́n òun. Ọ̀nà ṣàdé ti dá wa náà láàmì báyìí. Bẹ́ẹ̀ kì í nílé sọ̀rọ̀ òbínú mọ́ bẹ̀t. Èsì téèyàn bá ṣoore gbọ́dọ̀ lóṣù tì. Ní tó bá dúró tọ́ lóhùn kò ní jẹ́ ìbàjẹ́. Tí ó ti dá ọ lágara jù. Sínú lérè lóòótọ́, ó dá ká obìnrin ìjọ ìdáríjì mi ìjọ láti má bínú ìjọ wa náà kò sọ́dọ̀ Elédùà fi sọ́wọ́ Elédùà ọ̀fọ̀ àti kọ̀ǹfọ̀ kọ̀ǹfọ̀ kọ̀ǹfọ̀tì àsìkò tó kàn ẹ́ láti lò ṣe dáadáa ọ̀rẹ́ ṣe dáadáa ọ̀rẹ́ máa gbọ́kànlé ènìyàn àárá ayé àfàìbálẹ̀ òun lẹ́.